sí ẹ̀mọ́ ọwọ́ ìlú ẹgbà mi ṣàdédé ni mò ń lọ lọ́nà oko ẹ bá àwọn èyí mi náà àbọ̀ ọmọ sápamọ́ ni ṣàdédé ni mò ń bọ̀ lọ́nà oko mi ò mọ tó yọmọ lẹ́yìn mi. Ah, ah, eh, eh. kábíyèsí mo kí n kú oríire làbádé tí mo fi kí n kú oríire ni pé bó bá ti di pé wèrè ń wọnú ààfin wá bá wọn eh, ó ti túbọ̀ sí pé ìgbó mọ̀ tẹ̀síwájú yóò sì máa gbòòrò ní wèrè inú ká mú wọlé ká tọ́jú ẹ̀. lóòótọ́ mọ̀ sọ bẹ́ẹ̀. àbẹ́yìn lẹ bá rọmọ mi ni ẹ wọ ẹyin àbí mò ń bí. mọ́sán bẹ́ẹ̀ ló ṣé mo ra eléyìí sọ́jọ́ ti wèrè àbí wọn ò ní yọmọlẹ́yìn yẹn lọ́sọ̀ fún wọn yọmọlẹ́yìn wọn. ó dáa tá ń yọmọlẹ́yìn ẹ wèrè. kábíyèsí kábíyèsí ah, ẹ ẹ ẹ yọmọlẹ́yìn rẹ lọ́wọ́. ẹ fẹ́ ìyẹn bá rọrùn mi. kábíyèsí ìlú ti bàjẹ́. ẹ ẹ wà lójú ayé lóde báyìí o. ẹ dákun ẹ gbà ẹ dákun ṣé èèyàn fẹ́ lè mọ láàrin ìlú kí a ah, ní láì ní mẹ́tò gbé wọn. nínú mẹ́fà bẹ́ẹ̀ ní láì ní mẹ́tò gbé wọn. Ah, wọ́n yọmọ lẹ́yìn òkèrè wọn. kábíyèsí bí ẹgbẹ́ yìí wọn yọ ọmọ ilé ẹ̀wọ̀n odi bọ̀ yìí ó di èèyàn mẹ́fà ló kúlẹ̀ alẹ́ mi láì mọ́tò pa wọn. Ah, àgbẹ̀ mo láì gbé. ìgbésí tún ni yín o. kábíyèsí sẹ́yìn láàrin ìlú akáàtù sáà ń gbáriwo ẹkún wọn láì mọ àwọn tí ń sọkún láì mọ nǹkan tí ń ṣẹlẹ̀ kábíyèsí ẹja kan ìjọ ràn wá lọ́wọ́ ibà àwọn gbọ́dà sí. ẹ̀yin olóye ikú tí àti orí lóye lóye ah, kò bàjẹ́ lórí lọ́pọ̀ kò bàjẹ́ láyà rẹ̀ sà kò tó bàjẹ́ láyà àwọn bàbá mi lóye ní bàjẹ́ lórí tèmi náà àwọn ló ṣe kó bá ń ṣe. Ah! gbọ́dọ̀ gbéra o ẹ máa ìgbéra. ẹ o kó má gbéra o ẹ máa ìgbéra o kó o ẹ fòfò lẹ́lẹ́ kò jẹ́ gbẹ̀hùn ilẹ̀ kó gbéra bókun bá nìkú yóò bọ́ọ̀bá rẹ̀ mú yóò padà ẹ̀kú òfò lẹ́lẹ̀. bó fò kí bó fò pẹ́ mo lè pé òun ilẹ̀ kó gbéra ẹ̀kú òfò a ò lè báwòrán ká má ètò ìbíbọn ẹ̀kú òfò lẹ́lẹ̀ mo lè pé òun ilẹ̀. tí kò máa mú ọgbẹ̀sẹ̀ alágbára kó mi àrántí ayé yìí ṣe tẹ́ ẹnìkan o ó kọjú sí ọ̀sẹ̀ lómìíràn ó dájú ẹ̀gbẹ́ ni ó kọ́ ẹ̀fúfú lẹ̀lẹ̀ kò jẹ́ pé òun ilẹ̀ kó gbéra. fòkì bó fọ̀pẹ́ mo lè kéwìn ilẹ̀ kó gbéra lẹ́mú òkúlẹ̀lẹ̀ a ò lè pàwòrán ká má retí ibì kan lẹ́mú òkúlẹ̀lẹ̀ mo lè kéwìn ilẹ̀ kó gbéra. má rò pé wọ́n lòpin agbára ìlú màrí ọba láláṣẹ ẹ̀fúùfù lẹ́lẹ̀ ṣé máa gbéra o kò mọ̀ gbọ́dọ̀ gbéra o ẹ̀fọ́fù lẹ̀lẹ̀ kò lè gbéhùn ilẹ̀ kó gbéra ẹ̀fọ́fù lẹ̀lẹ̀ kò jẹ́ gbéhùn ilẹ̀ kó gbéra bókun bá mi mú yóò tún bọ̀ bọ́wọ́ bá rẹ̀ mú yóò padà ẹ̀fọ́fù lẹ̀lẹ̀ bó fọ́ kí fìgbéhùn ilẹ̀ sópera ẹ̀kún fúlẹ̀lẹ̀ a ò lè bá wòrán ká má retí ibi kan ẹ̀kún fúlẹ̀lẹ̀ kò lè gbéhùn ilẹ̀ sópera. olùfẹ́ mi olùfẹ́ mi ìfẹ́ yàtọ̀ sówó kò jọra wọn ìfẹ́ yàtọ̀ sọ́lá kò mọ̀ papọ̀. gbé òun ilẹ̀ kó gbéra ẹ̀bù fúlẹ̀ lẹ̀ kó lè gbé òun. kí ni ọmọ ṣe máa tó yìí lọ́mọkùnrin tí ò ní ní ẹnìkan pàtó wípé ẹni tí mò ń bá jáde rè ìyàwó àfẹ́sọ́nà mi rè àbí ìyàwó tí mo fẹ́ fẹ́ sẹ́yìn rè rè kábíyèsí gbogbo ìgbà tí mo bá ti ń bá dé oyè sọ ló máa sọ fún mi pé òun ò tí ì ṣetán àsìkò ò tí ì tó tó bá dẹ̀ ní tó wà lágọ̀ọ́ rẹ̀ ó sọ fún wa kó jẹ́ ká mọ̀ ẹ bá mi dá sí i. ẹ káre olórí adéoyè olúwa mi ọ̀rọ̀ lọ gbọ́ ẹ̀ ń gbọ́ báwo ló ṣe jẹ́. kábíyèsí kan máa wó o bàbá mi kẹ́ ẹ pẹ́ o òótọ́ ló lórí àbáṣọ àmọ́ èmi ti dán lóòdù lẹ́pẹ́ ọ̀rọ̀ obìnrin kọ́ lọ́kàn mi kàn báyìí nísìn èmi ò fọ́rọ̀ obìnrin láyà báyìí àsìkò sì ń bẹ fún mi. àsìkò sì wà fún ọmọjọ́ orí rẹ ni adéoyè yìí máa ṣàdán tọ́ra dán lẹ́rù máa bà láti yan ìyàwó abí ọ ni ó sì yẹ kí wọn náà bí yàn ọgbọ bí wá kàn ṣe o ọjọ́ ń lọ àdúrà tá a máa ṣe fún ọ ni pé kọ ọmọ síyàn kọ ọmọ gbẹgun iléegun àṣẹ tó ti bọ kò sì síbi wọn ti gbó pọ ẹ tí wọn pẹ ọmọ ta ni tó dàkọ rúwa àwọn aráalé ibi ibẹ wọn yọ ọmọ náà ni. a kò lù tìfọn dálọ ọmọ àwọn tó bá mọ ọmọ lọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ ti wí náà hmm. mo ti gbọ́. Hmm. Hmm ẹ wò kábíyèsí bí ó ti mọ wínú o mo ti gbọ́ mo ti gbọ́ náà ni wo adéoyè ìlérí ló ń ṣe lójú bàbá rẹ nísìnyí o ìlérí ilé yìí o. ẹ olórí ọmọ pé mi ò tí ì dá sí rí níṣẹ́ tí mo tẹnu sí yóò wá kàn sí ẹ ṣe ẹ kú àfiyèsí òjò bẹ́ẹ̀ lọ adéoyè. elégbà ò yàn fún ọ ò ní sí yàn yóò sọ̀nà ẹ dáadáa ọ̀kárì láṣẹ ò ní ọ̀kárì olórí ẹ kú àfiyèsí. tètè mo ti láàmú lálejò wá ṣe ká tètè jẹun tání jẹ ká bóde ẹlẹ́sìn gbogbo ẹ̀sìn yín ọ̀sẹ̀ lòmíì inú yín sì á bu tó báyìí ná inú yín mọ̀ bu ẹ̀ mọ̀ rọrùn fi sá o. bẹ́ẹ̀ni etí yín tọ́nà yàbí ewé kókò. ẹ̀yin méjèèjì mọ̀ ponú o ẹ ponú ìfun yín gàn kóróbá orí yín ti dojú dé ẹ̀yin méjèèjì yìí. dákun ti pẹ́ tí ìyàwó ti máa ń rọkọ lọ́wọ́ èébú ló wá kàn ní mọ́bìnú àfi ọgbọ́gbà míì nìyí ẹ̀sẹ̀ ni téèyàn bá tò ẹni èèyàn rí sàníyàn yín rán ràn yìí ìwọ wà sọ fún mi kẹ́mi ògbó oúnjẹ wá dúró dé lọ́lọ́ fílẹ̀ fún mi lọ́wọ́ oúnjẹ tó sọ pé kí n gbóúnjẹ wá ẹ mọ náà bí tẹ́ ẹ máa ń rìnrìn àrè yín lọ kẹ́ ẹ tún gbabẹ̀ kẹ́ ẹ tún rìn lọ láàárọ̀ kẹ́ ẹ rè jẹun bẹ̀ ni. dúró ná tiẹ̀ dúró ná dúró ná bí kúkúrú ọ̀bá gbọ́n èwo ni ti gúngùn eléyìí tó sọrùn bí ọrùn ràkúnmí tó sọrùn nàárì nàárì tọjọ ràkúnmí tẹsẹtẹsẹ tó tún wá dàbí ògúnfe ẹ bọ́kàn mi ọ̀bá tiẹ̀ wá gbọ́n àbẹ́mi. irọ́ ẹ̀yin mélòó lẹ wà ní ta ló sọ̀rọ̀ bí ẹ̀rọ àkọ́rọ̀ kan ta ló jọra kún mi nínú ẹ̀ méjèèjì tẹ wà ní. ṣé ẹ wá wúra ṣé o ní nǹkan fà. ta ló jòkó fe nínú ẹ̀ méjèèjì tẹ wà ní. ọkọ tèmi ò jògún fẹ́ kò sí jọra kún mi ìwọ ló dàbí ògúnfe tó dàbí ra kún mi tó da awáyémọ rẹ níjọ òjọ wèrè tẹsẹtẹsẹ ọjọ́ dandanin torítorí ẹ tún lọ ẹ máa ṣerú ọmọ náà yín torí àrèjẹ yìí náà ní ẹ torí ẹ láṣọlá wọn ń bọ sí i lọ́rùn náà ni bọ́ sí mi lọ́rùn kò bára àgbàwọ́ ṣòkòtò. ó mà ṣe o wọn yàtọ̀ mà bí ọmọ rẹ bí o ìyá olóbì ọmọ rẹ bí o ìyá olóbì ò sì mọ ọmọ bí o ara ìyá rẹ ọ̀yá. o ò ríṣẹ́ sẹ́mi lọ fẹ́ bu dúró kó o bú mi kúrú kú sẹ́kẹ́ kẹ̀kẹ́ bàjí ò ṣètò ṣakaṣaka bìdí ya o sí orí jànàjànà ó dàbí ìnuwọ́ ọlọ́kà pẹ́pẹ́ mú ya abẹnú tàbí iṣu gẹ̀dẹ̀ abẹnú jọ̀tí ọ̀ èmi ló bù ú ìwọ rádaràda rédèrèdè jánajàna yìí ìwọ tó dàbí àrìmọ́lẹ̀ tako sí i wá bú mi wá fún mi lé sí ọ̀rọ̀ ọkọ̀ náà òkùnkùn jọjọ́ òun náà jẹ èèyàn nǹkan kò ṣe mí o ara tèmi yá òótọ́ òtútù lè máa mú mi láràárọ̀ kí n máa kàkà pọ̀ ṣùgbọ́n nǹkan kò ṣe mí àìsàn ọ̀dàdùbù lẹ́ẹ̀yìn lẹ́ẹ̀gbádùn tẹ̀ ń ṣẹrú ọmọ inú yín olùsí ibẹ̀ lẹ́ẹ̀kù sí o ẹ̀ ní gbádùn ẹ̀yin olóòbù yìí. Baba, bàbá sẹ́mu tí mo gbé fún yín èso gidi. Ah, obi kì í sọ̀rọ̀ tiẹ̀ là ń rẹ́rìn sí ẹmu tó fún ẹ ògidì ẹmu ni. ọ̀rọ̀ èmi àti alákàyè ra wa hmm. wọ́n wá lọ́ntì ẹ̀ wọ́n lọ súnmọ́ ẹ̀mú òun sí súnmọ́ ẹ̀ lẹ́yìn ìgbà wa ọ̀gá rẹ̀ láyé. alákà hmm. ọmọ eléyìí ṣe ìtọ́ fọ ọba o léwu ó túmọ̀ sí pé èrò olóhùn rẹ yàtọ̀ sí pé. ọ̀rọ̀ gbéyàwó mi mo gbilẹ̀ bá wà. Ah, ah, ah. ọjọ́ mọ̀ tí wọnú bọ̀. òṣùpá kan péré ló kù. ẹyin olódùmarè ò ní já sáà rẹ. àṣẹ. kí ló wá fẹ́ kémi ò ṣe fọmọ gan rí. lé oyè lé oyè lọ́ọ́ dà á fún ọ. tá a bá yọwọ́ pé wọ́n yọ bí wa kékeré tá a ti jọ ń bọ̀ èmi náà mà pé mo tó rú rẹ́pẹ̀ lóde ìrọ̀ ń tọ́ n ò tó ọ pè lóde àmọ́ tó wù mí kó o ti fún mi ní kọ́ wa. sọ mọ̀ pé àrínimọ́ni làkínimọ́ni tírù mi èmi alákàtà lèmi nínú ìlú wa tírù mi wá ń ṣènáwó ìgbéyàwó tí wọ́n wá gbọ́ pé adéoyè o láti ìlú òdìkejì ọmọ ọba ìlú òdìkejì ọwọ́ àlùwà o fún ìnáwó alákà òbí yìí mi ò ti pọ̀ tó. Hmm. n tí mo fẹ́ kó o sí fún mi. Ah, alákà iṣẹ́ náà lọ fẹ̀ yín o àmì ó ṣètò ọtí rí kan ẹ̀yìn tí wọn ò gbajúmọ̀ kí wọn tí wọn ò tún mi bí ìwọ ṣe súnmọ́ mi. wọ́n ń bì á ní nǹkan à ń ṣe fún ọ. wọ́n wà sọ́dọ̀ rẹ̀. mi. kódà tìlù ti fa ni wọ́n wà. wa. Ah! <laughs> bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. káì wa n bọ ee ẹlẹjọ sáábì ajẹjọ ah, n wọ fara balẹ̀ ni. ẹ àwọn àgbẹ̀ ẹlẹ́ja ló pa ilé ìbọn fún wa mi láti àgbàdá àríkì lọ́hùn. látòkè lọ́hùn. bẹ́ẹ̀ ni. ẹbí rẹ ogun. ìwọ ìwọ náà jùlọ sáàfin gbogbo eléyìí náà jọ wọn jẹ. sunkún ní òde sunkún ní òde. adé abala kú abala arúgbó wọn dé. ẹ wo tó ti kọjá tó ń wí yìí o a ti lọ sílé ọba ọba ti wá níta bá ti bá láwáyé ọkọ rẹ ká mọ̀ mú wọ ìyàwó rẹ̀ bọ̀. bẹ́ẹ̀ ni. Ah. ẹ ẹ mẹni tí ẹ ní ẹ mú wá. wúrọ̀ ọ̀làlẹ́ oko èmi láwọ̀ èyí lọ gbaṣẹ́ lọ́ọ́ yín a ṣe wá papọ̀ ẹ̀gbọ́n ṣègùn baba lẹ́sẹ̀ tí wọ́n mọ̀ yọ lẹ́sí ọmọ kí ló dé kí lọ́kàn mi bẹ̀ láwọ̀ èyí tí ẹ ní ẹ mú wá náà lẹ́dùn òde mo lè gbà kó tí mo yí ká ìjókòó. kábíyèsí ní tí àbá rí àdàn èèyàn máa fò bẹ́sẹ̀ bọ́ wọn ni ká mọ wá ó ń dejá lọ. kábíyèsí ọ̀jẹ̀ sọ bẹ́ẹ̀ wúrà lèmi jẹ́ láwọ̀ yìí ni ọkọ̀ mi bóò lẹ̀ gbóòsè gún baba lẹ́sẹ̀ tó yẹ pẹ́ sí ọmọ ni mo ti wá yọ. ẹ ti bá ṣe ròyìn kẹ́hìn lábá o wọ́n ti ní bó ṣe máa rojọ́ wòròwòrò ibi ọ̀gá wíyà so. ẹ ẹ wẹ wẹ ah, wẹ ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ dá àpótò bí tọ́lọ́ ẹ jọ ẹ má bínú ẹ má bínú kí ló ṣẹlẹ̀ gan-an kí ló ṣẹlẹ̀. ọlọ́run ní jí ó dáa fún ọ ìwọ òfófó ẹlẹ́nu gbàǹtọ̀ yìí ọ̀sẹ̀ ẹnu bí ẹnu aràn tí boyún jẹ́ ẹlẹ́nu sọ́bọlọ gbàǹtọ̀ gbàǹtọ̀ ẹnu ọ̀sẹ̀ ẹnu bí ẹnu asín ẹnu bí ẹnu asín rẹ̀ gbẹ̀gẹ́ afọ́nú afọ́fúngbé mu ọ̀dẹ̀dẹ̀dẹ̀rin òpónà á kí lọ́rọ́ lu ọ̀gá rí ọ̀rọ̀ tí ọba kàn níwọ̀ máa dá sí ojúbọlé ẹran núrù gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá filẹ̀ wọn ni wọ́n tó kó wálé sí olófòfó gbé borùn òrìṣẹ́ olóòfò àdúgbò èké èké ìbídùn tí èké egun kó àtijọ́ ń bọ́ lára ayé gbé máa rọ ọ̀run rí kí ló kàn ní gbogbo tí ń bẹ ńlẹ̀ yìí olófòfó àdúgbò aláìníṣẹ́ ọkùnrin. ẹ wo ẹ wo ẹ dàpọ̀ ẹ wo ẹjọ ẹ má bínú tí ẹ mọ̀ bọ́rọ̀ obìnrin ṣe rí mú wo ṣe rí ọkọ ẹ̀ lágbèsè oko fún ó wá lùwà ní jìbìtì ó gbó lọ́wọ́ àkùbá wá sí ọba wa níta bá ti bá ọkọ ẹ̀ ká máa mú ìyàwó rẹ̀ bọ̀ nítorí jẹ́ ká wá nù. ṣe rí iṣẹ́ kò ṣe mẹ́jẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ìdáàkùn torí ọlọ́run mọ́bẹ̀yìn ni ẹ má jẹ́ àṣẹ ọ̀rọ̀ ní ẹ̀gùn tó gún baba lẹ́sẹ̀ tá a fẹ́ yọ lẹ́sẹ̀ ọmọ ẹ̀dáàkùn torí tọlọ́run ṣe rí tí wọ́n bá ti rán ní ṣe rí ọ̀gbọ́n mi bí ẹ̀dáàkùn ẹ̀jẹ̀ àfitọ́mọdé ṣe ti gbọ́ ẹ wá máa lọ ẹ wo ọkọ̀ ẹ̀ bá sì ti ń dé ń pa láṣẹ fún mi yọ kàn ìlà ṣe ti gbọ́. yọ dà fún mi ìmọ̀ ikú làákàyè tó wà lórí. ṣe wá rí làákàyè ti yé o láti yọ̀ǹda ọkọ rẹ̀ tí ọkọ rẹ̀ bá sì ti ń dé ní kẹ́ ẹ sọ fún yín pé kọ́ wá rí wa o tí ọba wá rí wa ojú rẹ̀ ní tí ó rì ẹ̀ mọ̀. yọ wá yọ wá. fi ṣe kankan mi. òrìṣẹ́ <clears throat> èyí dàbí ìgbà tí wọ́n fọwọ́ nù la wọ́n ti tẹ ìkejì lọ́dà ní tiẹ̀ ẹ̀rí bó ṣe kí lọ́rùn tó kí lẹ́sẹ̀. ìyá mi bóyá ló lè róbì nǹkan takùn <laughs> ogun kí. wo wo wo pupu. ìbọn lọnà ìbọn lọnà. tẹ́lá máa pupu. tó ti gbọ́. ẹ kọ́ kórì burúkú wọlé lọ kórì burúkú wọlé lọ ẹlẹ́nu gbogbo eyín ti yọ tán lọ́wọ́ àbòsí kẹ́ ẹ mọ̀ ṣàbòsí alábòsí káàkiri gbogbo eyín ti yọ tán mélòó ló kù lẹ́nu bá a bá wò tọ́wọ́ abẹ́gẹ́ ike ni. Fẹ́mi kí n fi ó ṣàyà kí n wọlé kó bomi balùwẹ̀ fún mi kó gbóúnjẹ orí tábìlì. ta lẹ nífẹ̀ẹ́ ṣé ẹ mọ̀ ọ́ sí rànràn ṣé èsè pẹ́ ẹ sí léyà ẹ nífẹ̀ẹ́ tèmi ìbẹ́gbẹ́ yẹlẹyẹ wọ́tọ̀ ẹ wà láwọn ẹgbẹ́ yín lẹ̀ láàrin ìlú ibi ilẹ̀ amórílé. kí ló wù ẹranko tí ń bẹ náà rò fẹ́ ìwọlẹ́gbẹ́ ẹyẹ sókínlẹ́ tó fẹ́ wọgbó lọ ni wo bí yìí ohun tí mò ń sọ yìí èmi ọ̀tọ́jú ẹni ìyá kankan ò ní ọ̀jẹ̀ sórí irú àwa ẹ̀ omi táwa bá fẹ́ kódà kí lédu àkọyàmú látòdì ọ̀run ó ti bọ́ ń bẹ bẹ́ẹ̀ ni kí náà sọ pé àlè ìṣèwọ́ mi wà. mo ní ẹ bọ́ bò mí bẹ́ẹ̀ bá wàá pẹ́ jù kẹ́ tó kú òǹbí ìwọ yín kọjá alẹ́ lẹ́ẹ̀bi ẹwà yìí. má bò ó kọ tí wọn sọ ọ jẹ àríkẹ́ wọn kì ọ má jẹ́ ọ bàjẹ́ látọwọ́ rẹ bọ́ ọtí ọkàn olóde yìí. ẹgbẹ́ dọ́kọ̀ fún ló dé gan-an bẹ́ẹ̀ bá tún nítorí pé lọ́n lọ lóbì ṣé bí nǹkan àmútọ̀nù wá ti mẹ lára ẹ̀ náà ni pé ká fi jọ ṣiṣẹ́ dọkọ tìyàwó. ẹ wọlé ẹ rí o. mo lọ kí ni mo ní kò yẹra fún mi sí. olówó báyìí sọkọ bọ wá pé tó lò sí ní àríkẹ́ mhm. àríkẹ́ ó dójú tira rẹ lónìí láìsí. ẹ dákun ẹjọ ń torí Ọlọ́run mo ti sọ fọrẹ yín mo ní ìní kankan fi hàn ṣe rárá ah. kò sí tí mo fẹ́ fi hàn ṣe nínú gbèsè ayé mi ah. wọn kò ké wọn rajà. Ah. ẹni tó ń bá sọ̀rọ̀ burúkú yìí ẹni yìí ni ẹni àpọ́nlé ni ọmọ pàwọ́ tá a máa ń ṣe bí abẹ́sẹ̀ káwọ́ lẹ́yìn rẹ̀ rí kò lè náwó fún wa ṣùgbọ́n tó bá róbin kò sí tí ò lè dà yóò kọ́lé fún ọ yóò rẹ̀ sí fún ọ báyé bá ṣe rà mọ́rùn yóò rà fún ọ. bàbá bò wá láti ṣe báyìí. kò tí ì pẹ́ jù wọ́n pọ̀ ọgbà fún náà ní pè padà wá kéè lọ jìnnà. ẹ bá ń bẹ̀ mọ́. kárẹ́rà já lọ tọ́mọ bá ń bẹ̀ ni. a mọ̀ bọ̀ súnmọ́ yìí àní o súnmọ́ yìí. ìpè kìíní. mo ti parí ọ̀rọ̀. teborí ah. rẹ náà rè. àríkẹ́ <laughs> àríkẹ́ zosin ah. eh. mi ni. zosin mi ni. mo fẹnu bí ọ tán. sáà pàdé ilé àbí kí n mọ. Ah, jáde mọ lọ ọdà wo mọ lọtì ẹ lọtì ẹ. ọdà o. ọdà o. ó bá fọ ní pọ̀ mẹ́wàá pọ̀ nǹkan tẹ̀mí o. torí kẹ̀lẹ́ wà lè olórí. tó lè fún padà lọ báyàwó. tó lè fún padà lọ Peace. tó ń gangan lọ da aṣọ borí. ó ń gan ni ó yẹ ọmọ wèrè wá ti pọ̀ jù ó yẹ o. aṣọ wọ wèrè ìyàwó mi náà lé ọkọ mi ọlọ́rẹ́ ọyẹ. ọyẹ ọmọ ń wo torí èrò ti pọ̀ jù ọyẹ lọ́jọ́ òní tí ọba yẹ máa ń tó bẹ́ẹ̀ tòní ìtì yẹ ná. mo fọ ọwọ́ wèrè kárí àìsàn ọmọ tó ń sọ lẹ́nu rẹ àríkẹ́ mi mà ní. èrò pa mi mọ̀ ń sọ̀rọ̀ ọmọ ìṣẹ́fẹ́ mọ̀ ń sọ̀rọ̀ ṣé àríkẹ́ tọ́lá tó pọ̀ ń lù mí jìbìtì ni àdìkẹ́ tó ti bọ́ lọ́ọ̀ mi ń jẹta owó àjọ tí mo gbà ń jẹta ni mo kó lé lọ. owó àjọ ń jẹta ha nǹkan ọ̀sìn jẹ́ mi gbọ́ bá ní ṣe rí nù àdìkẹ́ owó àjọ kò sọ nǹkan fún mi. kò sọ fún ọ kí n tiẹ̀ tó fẹ́ sọ fún. èmi ó yé àmì tí ó yé mi náà ó yé mi. àbóyá bóyá bí ń ṣeré ńlé wọn lójú èdè pé máa ṣeré eré orí ìtàgé ńlé wọn. eré orí ìtàgé wọn lọ ń tèmi torí pé gbọ́dọ̀ gbọ́dọ̀ lọ gbọ́dọ̀ kárádà wá ń bì wá ń sọ wèrè bó lọ ń lọ. ṣé kájọ mọ lọbẹ. ó lọ kú tọkọ tọlọkọ tí ọ tọlọkọ tí ọkọ tí ẹ tí ọyọ ńgbà àlọ bí wọn wọn ọpa wọn ọpa bàbá yẹn wọn tí wọ́n bá lò ní bọ̀ gẹ̀jẹ̀ rí bẹ́ẹ̀ ah, tọ́bẹ̀ rí o àsìkò bí mo sin ọlọ́run dé báyìí ó ti tó nu ó tó gẹ́lẹ́nu wá gbogbo máa lọ sí èso nílò wá gbogbo oríṣiríṣi nǹkan tẹ́sùn èjẹ nípẹ́ àtẹ̀dí gbogbo ẹ̀ nípò lọ́ọ̀dí èso báyìí fún wa lọ kó oyún dàkọ àríkẹ́ ń dàkọ kárí ara lórúkọ lóúnjẹ ìyá ẹ̀ náà ẹ̀ ń dàkọ wa máa ṣe fún wọn papọ̀ èmi sọ bẹ́ẹ̀. Ah, obìnrin nǹkan rí òní wọ́n lé kálukú yín. lẹ́wọ̀n gòǹgò bí àgbà. o wọ́n mi ẹ ẹ ìwọ wọ́n sì ǹjọ́ ọmọ ẹni tí wọ́n rán ọ sí. ọmọ ọba tí ń rán mi sí nìyí. ọmọ dáadáa ọtí ah, ah. ẹ̀ mọ̀ kọ́ ọmọ ọba ni. ọmọ ọlá ló rán mi sí. ọmọ ọlá ló rán ọ sí. ọmọ ọlá ló rán ọ sí. pé náà sọ. ẹ fi ah, ẹ jágbọ́ tẹnu ẹ ẹ̀sọ́ àjẹsọ́nà. ó ti tó ẹ tó ran iṣẹ́ gọ́. ó ń bọ̀ ọmọ ọba lọ́rọ̀ mi sí. táàkì o táàkì o. ẹ̀ǹlẹ́ o ọmọ ọba. ẹ̀ǹlẹ́ ẹ̀ǹlẹ́. adéoyè ọmọọba adégoróyè ti ìlú ayégbà jẹjẹ ló kọ mi. oyè bọ́lá ló kọ mi ọmọọba nílùú tàwa. àmọ́ mọ́ mọ́ èmi mo pé kí wọ́n pè ọ́ wá àfi bí wọ́n ṣe wá jíṣẹ́ fún mi pé ó pé kémi náà wá fúnra lára. bẹ́ẹ̀ni mo ní kí wọn pè ọ wá kó wá wí tẹnu rẹ. ojú péré ọmọ agbádẹrù bí ọṣẹ ìwọ ló wù mí tí mo ní wá wò sórí lóòrọ̀ tí mo wá sáàfin èmi ò kó fìrí rẹ àmọ́ bá a ṣe wà lójú ijó tí mo wá rí ọlọ́ọ̀kan pé ah wọn bí lọ dáa tó báyìí ìtọ́jẹ ni wọ́n wá pè wá nù àmọ́ kílẹ̀ mi náà ń ṣe. ẹ dákun bó ṣe jọ́ wọn láìpẹ́ tèmi náà jọ wọn lá kí wọ́n mọ́ la bàbà kí èmi náà kọ́ la bàbà mi ká fi yíra wọn. Hmm? bóyá kí n tẹ̀lé ọ lọ sáàfin kó lọ rí fún mi lé sí ríro. àmọ́ èmi ọ̀ wá gbèsè kí n tó lọ lù wá o. láti mọ ríra. Thank you thank you baba. wa ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa. Eh, baba mi ṣe mú ìyá rẹ nù. Ah. <laughs> ẹni kí ìyá mi náà rẹ. ó dára bí egbin. o dúpẹ́ lọ yín ládàárọ̀ mi báyìí. ẹ ẹ̀rí pé tèmi ti dá nígbà tí mo irú mi bá ṣègbéyàwó tí ọmọ bàbá wá láti ìlú bàbá tiẹ̀ tó wá yìí. ọmọ ọba adéoyè sẹ́fẹ̀ kó lú ẹ̀ náà kéré yìí. nǹkan rẹ̀ ò ní wọ́n lẹ́ẹ̀dẹ̀ ṣé bẹ́ẹ̀ ni ò dùn ah! ẹ jẹ́ kọtí lè mọ ni. àmì ò fẹ́ o. táwa yìí. ẹ má ṣe erékeré o. ẹ láwa yìí o ò lajú ẹ kó àwọn tó ń wájú ẹ ni. àwọn bàbá yìí mi jẹ o. láwa yìí àwa làwa ń bọ́ sọ̀rọ̀ lóní yóò bàyá láyé tó ń bọ́ sọ̀rọ̀ ó dà èyí nǹkan lèmi bá wa kókó tá a gbé fún ọ láti jọ ẹ kò síbi tá a ti wọ ọdẹ ẹ àárí ọ kí ló dé tó parí a gbé fún o ti ṣe. wọ́n ti ròyìn rẹ̀. wọ́n ní gbogbo ẹni tí ń gbéṣẹ́ fún ọ pátá wọ́n lè ṣe. sọ wá rí ní tí kí adìẹ ọ̀tọ̀. Ada, ada, ada, ada gbéra o ó mọ gbọ́dọ̀ gbéra o. abẹni ọkàlì ìyẹwò ọmọ tó jọ méjì. ìjọ kan pẹ̀lú. ọkàlì. bí mo bọ́ rẹ̀ mi lé. ọwà tó lé wo bí wọn gbé ń dáná. wo kúkú fèyàn bá ń sọ fún o pé mo ti lọ bí mo wí o ṣe gbọ́. ayọ̀ka abẹ ní ọ̀rẹ́ mi ayọ̀ká. Ah, ah. ọ̀rẹ́ mi àbẹ̀ni. bó o ní. dáadáa ni. nípa ọ̀rọ̀ asọ́pà tèmi rẹ̀ mo máa wá rí ọ fún. ọ̀rọ̀ asọ́pà tèmi rẹ̀ pọ̀. nípa ọ̀rọ̀ adéoyè ọmọọba. irú ojú wo ló wá fi wò mí báwo. ẹyin àbẹ̀ni irú ojú wo ni ìní fi wò ọ́ àá kí ló dé Àbẹ̀ní mo ní o já mi lórí ọ̀rọ̀ Adéoyè Adéoyè ò lè fẹ́ mi. ìwọ náà mọ irú èèyàn tÀdéoyè jẹ́ nílùú wa yìí. kì í mọ̀ sọ iye ọmọ olóyè lásán lásán ọmọ ọba ìlú wa yìí ni. Àbẹ̀ní wo ìyìnfẹ́ wàhálà rárá tí àwọn afi mi lẹ̀ kí n ra mọ̀ ṣe bí mo ṣe ń ṣe yìí ṣoré lùbọ̀ yìí òun ni o jẹ́ mójútó. Àyọ̀ká kò wá yí ọ ni gbogbo ìwádìí pátápátá ni mo ti ṣe nípa ọ̀rọ̀ Adéoyè èsì àbáyàdé mi ni pé mo rí pé fẹ́ fi ọ́ ṣaya. Àbẹ̀ní hmm, ọdún sọ ìwọ sì wá díẹ̀ mọ́ mú mi lọ́wọ́ lẹ́fọ̀ọ́kùnrin. ó dáa tí ò bá yí ọ jẹ́ ń ó yí ọ ó ti gbàgbé irú ọmọ tí mo jẹ́ ọmọ tálákà ọmọ tálákà lásán lásán ọmọ abirúkùrà kò lè fẹ́ mi o adéoyè ò lè fẹ́ mi wò ń wá ohun tí ó yọ lára mi ni ó bá sì ti yọ ohun tí ó yọ lára mi tán lólúwo ó bá di kòròfo wò jẹ́ òfin mi lẹ̀ jẹ́ ń wà gẹ́gẹ́ bí mo ṣe wà yìí àyòká hmm? bí ọ̀rẹ́ lè mi rẹ hmm. ìsàlẹ̀ rí kòtò lẹ̀ kí n lọ lọ tẹsẹ̀ bọ̀ kódà ibẹ̀ lábẹ́ igi. Abẹ́ni ó sì gbàbọ̀dé fún mi gbàbọ̀dé ìgbà fún wa lọ́wọ́ lùsì èyí tẹ́ bá rí ẹ̀ mọ̀ sọ̀rọ̀ tí a mọ̀ tí a mọ̀ yìí mi sì fẹ́ fún ìlú bẹ́ẹ̀ lẹ́jọ́ Abẹ́ni àwọn ẹran náà ní ìfẹ́ ó dìlú bọ́ọ̀lù. ṣé àwọn òjèrè ò lè jẹ́. iṣẹ́ ọ̀gọ̀dé gbẹni ọgọ́rùn-ún iṣẹ́. Àyọ̀ká ṣé àmì náà jíṣẹ́ mi fún un. Ìmọ̀ jíṣẹ́. Fún láàyè. Bó o wá jíṣẹ́, bó o wá ni. Èmi ti pọ́ bá wí fún yín pé ń ṣe. Ó wí bẹ́ẹ̀ fún mi, àmọ́ kò tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀. Ó ṣe àbò ṣe dákun mo nífẹ̀ẹ́ rẹ ni. ẹ wo àrẹ̀mọ adéoyè ẹ̀rù ni ń bà mí. ẹ̀rù kí ni ń bà ọ́ wojú mi wò ní tèmi náà fi ń pé dandan lá ọrùn oṣù tiẹ̀ làpárò mi ò kúlé ó nídìí omi lákọ̀ọ́kọ́ náà ìwọ lóbìnrin tó rẹwà ló ń lu yìí ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ mo ní kí àwọn aláwẹ̀ yìí kí wọ́n mọ̀ ọ́ ṣọ́ kí wọ́n wò wà rẹ fún mi n tí wọ́n wù sí ìwé n tí wọ́n sì wí fún mi náà ni pé ọmọ dáadáa ni hmm, dákun ó wù mí nì. àrẹ̀mọ́dé òye ẹ mọ̀ pé ọmọlá ni yín ẹ sì ti kí wọ́n á ṣe ọmọlá nìkan ọmọ ọba ìlú wa ni yín ẹ ṣe sì mọ̀ pẹ́rọ ẹ̀yìn ọmọlá le ìgbà yín lẹ́ẹ̀mú tójú yín kúrò tólúwarẹ̀ wádìí kòròfò ṣáná ẹ níbàdàn ọmọ òjògì ẹ wo àrẹ̀mọ ẹ yọ̀ǹda mi. ọba mọ̀ wí báwọn ayọ̀ká ọba mọ̀ wí bẹ́ẹ̀ ọmọ ọlá ni mí lóòótọ́ àmọ́ mo fẹ́ fi ọlá bàbá mi tọ́jú rẹ ni wòmí lónìí bí mo ti ń sọ̀rọ̀ yìí mo fi àwọn aráàlẹ̀ ìpátá mo fi hàn búra fún ọ àwọn ládéládé tí wọ́n ti ṣiṣẹ́ ńlẹ̀ yìí mo fi hàn búra fún ọ orí bàbá mi ti ń bẹ lórí àpèrè mo fi búra fún ọ lónìí ọ̀gẹ̀dẹ̀ afọkọ́yẹrí ilẹ̀ tá à ń tẹ́ mo fi búra fọ́. wípé láti àkókò yìí lọ mo ní sí ọ lásọwọ tí wọn fi ṣègbéyàwó èmi rẹ. ẹ ẹ ń kó lè mọ̀ pé kì í ṣe tí mò ń wá nù dákun. ọ̀rẹ́ mọ́ adé òye hmm. mo ti gbọ́ mo sì ti gbà. ọ ti gbà ní ti tòótọ́ hmm. ah, ayọ̀tà fani mògùn rè ìrè ló ti ń bọ̀ lọ pọ̀kọ́ fún mi wá.

ìyá wa ẹ lẹ́ ah, wa ẹ ẹ lẹ́ òtútù ah. mú mi ni òtútù ah. ìpọ́ ọ̀rẹ́ mi ni mo mú wá ó lóun fẹ́ rí ẹ̀dá rẹ̀ kó n tó kówó lẹ́yìn ni mo ṣe mú wá ìyá wa òtútù mú mi òtútù ti pọ̀ jù ẹ̀rọ mi gbóná tí mo fi ń rìn. lẹ wá ṣe fún ayé ìyá wa. èmi náà ni ebi mò ń bọ̀ ní pàdé ìrọ̀lẹ́ ibà bá pàdé ní pàdé kí ni ẹ tún kọ́kọ́ ń bọ̀ wá bá mi nínú ilé fún. Ah. ìyá wa ẹ má bínú èmi fẹ́ rìnrìn àjò ni mo wá ní kí n fojú kẹ ẹ̀dá sọ̀n kí n tó kó fọ́ọ̀rẹ́ mi kí n tó máa lọ. ẹ ẹ àmọ̀ sọ ń pàdé nígbà bá dé pàdé mo yọ̀ǹda yín ẹ máa lọ ẹ máa lọ. ó dàbọ̀ ó. ó dẹ sara kí yóò yá wa ọ̀rẹ́ o. ẹ jẹ́ o. kàyéfì. láwa yìí láwáyé jáde kì í sí àwọn ń gbèsè rẹ àwọn ọ̀rẹ́ tèmi lélẹ̀ a ti sọ fún wa ní ọmọ ṣiṣẹ́ àríṣẹ́ mọ̀ ṣe bá bọ̀ ọ̀lẹ. ta ló náwó náà fún. ta ló náà fún sẹ́mi lọ náà fún ọ̀dà náà sì ń la o. ayé ayọ̀ká owó tiẹ̀ ń sọ lálẹ́ àná kọ́rọ̀ kan. bá mi n tiẹ̀ mọ bí tí n ti bẹ̀rẹ̀ fún yín torí èmi mo sọ fún yín tẹ́lẹ̀ pé òun ò ṣe mo sọ pé òun ò ṣe ní ìfún. ṣe kí ni. ọ̀rọ̀ adéyọ ọmọọba ni. bá mi mo ti rádé iye ọmọọba o ó sì ṣèlérí fún mi kódà ó búra fún mi láyé lọ́rùn pé òun ò fẹ́ mi. adéyè ọmọọba yóò fẹ́ ọ ọmọ ṣe o ṣe rí ìmúlò oníkànnì kì í já ẹni bí àmọ́ gbóòórùn só àmọ́ gbóòórùn ọbẹ̀ tó dùn adéoyè ń pé ọ̀dà o ṣùgbọ́n ìwà tí ń bẹnu àwọn ọmọ ọba ọ̀dà tó bá jẹ́ obìnrin wọn ìgbéraga ni bẹ́ẹ̀ sì làwọn ọkùnrin náà pé bàbá àwọn lọ́láyé nínú àti gbàgbé pé bàbá wọn kọ́ lọ́run. mo tàn bá dẹ́wọ́ àtẹ́gbé èmi fífẹ́ dàwọn kankan pọ̀ pẹ̀lú wọn yàtọ̀ sí kàrọ̀ àti. bó ṣe lóun ọ̀fẹ́ òun tó ọba erójútu ìfẹ́ rẹ tó tún rẹ́ lómi tó tún wù ú kọ yóò máa dùn ọ́ yóò máa dùn èmi torí pé gbogbo àwọn tó bá ti mọ̀ ọ́ mọ̀ nígbà tínú yín jọ ń dùn wọ́n mọ̀ yọ ọ́ lẹ̀ ọ́ bá àlèlè ọ̀nà rò dáadáa bàbá ò gbọ́dọ̀ bọ́mọ rẹ̀ kọ́kọ́ ni rò dáadáa. bàbá mi gbogbo nǹkan mọ̀ládé oyè ọmọ bá fi búra fún mi kódà ó fi ẹlẹ́dàá bàbá rẹ̀ tí ń bẹ lórí oyè búra fún mi. ó fi ọlọ́kàn balẹ̀ ó sì búra sí i àbóògùn ọ̀jẹ̀ owó ẹ̀ ọ̀jẹ̀ ọwọ́ pọ́tì ẹ̀ búra ná ẹ mọ̀ pé kì í ṣe tèmi láti pé ó yá ṣùgbọ́n ṣe pẹ̀lẹ́ o tó ti yọ mọ́jì ọ̀sáré rí ọmú débi pé gbogbo ayé ọ̀wà mọ̀ ọ́ mọ̀ níjọ́ tó bá rẹ́ lòmí ọbẹ̀ míì tó dùn tó fẹ́ pọ́n la ara rẹ̀ ò ní gbà bọ́ ọ bá sì ṣe bẹ́ẹ̀ tó mọ jẹ bọ́ ọ bá rẹ́ lòmí tó wù ọ́ wọ́n mọ̀ pé ìyàwó ọmọ ọba ni ọba àlèlè olórí nù rò dáadáa. bá náà lọ. ẹ ń bá bọ́mọbìnrin mọ̀ dáràn o eléyìí ọ̀wà tọ̀wọ̀n ọ̀wà àti ẹ̀mọ́ bá àti dán ló mọ̀ kó fẹ́nìkan sáti àwa mú ọkọ ilé ọjà. ẹ gbà mí bí oyè tún ti gbé tuntun dé ó tún gbé mi yọ fẹnu ara ẹ ṣàlàyé fún kábíyèsí kábíyèsí o ẹ wo ọ̀rọ̀ adé oyè ni mi ò mọ nǹkan tí mo ṣe fún un ó mọ̀ sọ pé mo fẹ́ rí mi mọ́ mo fẹ́ mi mọ́. kí ló ń fẹ́ rí ọmọ. bẹ́ẹ̀ ni kábíyèsí mo ò mọ nǹkan tí mo ṣe fún un. Eh, ọ̀dà wa ní sùúrù. agbẹ́jọ́ ẹnìkan sọ pánù ìsàgbà dáadáa nù jẹ́ gbọ́ tẹnu adéoyè gbọ́n ìsọkalẹ̀ ṣé bẹ́ẹ̀ lórí mm, kí ló ṣe tó fi lọ́ọ̀fẹ́ rí. Eh, kábíyèsí ó wù tẹ́lẹ̀ àmọ́ báyìí kò wù mí. Eh, ṣe gbọ́ sẹ́yìn náà fetí ara yín gbọ́ kábíyèsí oh. ṣe gbọ́ ọmọdé oyè yìí. Oh, bàbá rẹ wà lórí àpèrè ó sì tún lanu gbàgà olóbìnrin tó mú wá tó ló wù ọ tẹ́lẹ̀ òní kò wá wù ọ mọ́ nísìn. adéoyè aláìní kan ṣe ni ọ. adéoyè bàbá mi ọmọ rẹ ń tẹ́bi kéèyàn máa fi òkèlè nù lára kó máa sọ ẹnu yìí kí ni òwú ọmọ èyí ṣe ọ. bàbá mi kò wù mí nì. ọ̀dà òwú olórí olórí ẹni sùúrù òkú òní òru táwà bẹ́ẹ̀ o ẹ̀fọ́kànbalẹ̀. èmi ò rí irú eléyìí rí o kábíyèsí ẹ gbà kéèyàn nírú ọmọ eléyìí ò wù òun ọmọ eléyìí ò wù ọ. ọmọ yóò dáa fún ọ elédùn àwọn ẹbọ láwọdé tí ó ti gbó ẹ máa lọ lé. kó mọ ọ̀rẹ́ lé ni. yóò aṣòfin ni. kábíyèsí. mọ ọ lọ lé ni bó sọ̀rọ̀ dálẹ̀ ni àìtójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án èmi máa ti ń bọ́ ọmọdé yìí sọ o sì mọ̀ pé mi mo bí kò ní ta mí lẹ́nu tí mo bá bá sọ ah. ọmọ ibi tó dáa ni wọ́n wà dé sọ́gbọ́ ò ní sọnù tí o ti gbọ́ wọ́n gbà sọ̀rọ̀ tí o ti gbọ́ ọmọ pé mi mo bí kò sì ní ọyán mi kéré àti gbọ́ mọ̀ wá sọ fún ọkàrí. wọ́n mọ̀ lọ́gbọ́n ṣe ní aláìní kan kéèyàn nínú ọmọ eléyìí òun lórí ẹni ó ní kò kò kó ti gbà mo pa ńlẹ ọmọ àgbègbè wo ajé olùkọ́ lè ṣe mi ò fẹ́ tà ọ́ lọ́pọ̀ ni o kí ni bó orí tó fi lọ́mọ rògbòrògbò yóò wò mọ́ o. kábíyèsí ni mo dọ́hùn tí mo tọ̀hún dé. kí ló rí lọ́yọ̀ọ́. olúwa mi ọmọ wọn ò dáa olúwa mi kò dáa. ọ̀dà bó ṣe wà ní. ojú rẹ̀ lẹ̀ ń wò ẹwà ara rẹ̀ lẹ̀ ń wò. ọlẹ́wà lè mú un rí. kábíyèsí kò dáa tẹ bá níwà tí ń wù sí àwọn aráàlú eh, ọlọ́wọ́. ọsọ wà nù. ìwà rẹ̀ ọ̀dà sáwò ayé ọba tiẹ̀ eh. ní jíjẹ ọ̀dà ṣe ní fọlá jiyọ̀ ṣé ní jayé bí ẹni jẹṣu èèyàn kan ò jọ lójú tí n bá gbélé ìdílé tó bá ń gbóyà mi lẹ́nu ńkọ́ tàbí tó ń fọlá jiyọ̀ hmm. ah, èmi ò fẹ́ fẹ́ mi ò fẹ́ fẹ́ ọkàn rẹ̀ ga bẹ́ẹ̀ ni wà á tó inú wa ẹ̀ mọ̀ ọmọ tó bá ṣe rírú ìyá rẹ̀ fi ọkànlá kémi náà má dẹ̀ra lẹ̀ ẹ bó ṣe á rí èmi ní ìmú ìyá rẹ wá ní kàbíyèsí mo bá sọ̀rọ̀ kàbíyèsí tó ti yọ ara àdúrà mi ni pé kó o má gbé egun eléegun egun tí ẹ̀yìn kọ́ lọ gbé kọ́gi níbì kan kì í sọ́dọ̀ ẹ̀. ṣé kì í ṣe pé o kò gbogbo ẹ̀yìn ọ̀gẹ̀dẹ̀ táwọn wúlò ọkọ̀. ọkọ̀ jẹ ọkọ̀ jẹ díẹ̀ náà ni díẹ̀ náà ni mm, ní purọ́ jẹ́rí iṣẹ́ yìí wọ́n fún mi lówó lórí ẹ̀ ọlọ́run wọ́n fún mi ẹgbẹ̀rún mẹ́wàá náà fún mi. mùràdì kan ló mi ò jẹ́ lè parí rẹ̀ wọ́n á ronú pé àwọn wo ló lè bá ń parí iṣẹ́ tí wọ́n lè ṣe bí mo ṣe ṣe yìí wọ́n á ronú pé bàbá rájà àti bàbá sófò ẹ bá ń ṣe. díẹ̀ náà ni kí ni ṣé wọ́n sì lè parí iṣẹ́ bó ṣe ń ṣe yìí. a ah, ah, ìwọ fi yún un lẹ. <laughs> ọmọdé ò mọ oògùn òun pè lẹfọ. sórí bó ṣe ń wo iná lórí un pàlàbà ó lè ṣe ni léṣe àgbà ah, bọ́lọ́rin kan ṣe ń kì í. wọ́n tún kọrin pẹ̀lú pẹ̀lú lẹ́yìn náà. tọ́lá gbọ́ tí bá ṣiṣẹ́ tí bá ṣiṣẹ́ tí bá ṣiṣẹ́ mi tọmọdé tàgbà á sọ pé èmi lẹni tó ń ṣiṣẹ́ yẹn o èmi gangan lèmi wọn nífẹ̀ẹ́ lómi ṣe. o tó wí ti tó ọ dá nǹkan kan mọ̀ ni. ṣé mo gbọ́ pè lẹ́fọ̀. ìtẹ̀tọ̀rọ̀ mọ́ pọ̀ níbi tó jẹ́ àfibẹ̀ ilé ọ̀rọ̀ ṣẹlẹ̀ àbáwá yìí àní kí ló bá dé báyìí. tó bá dé n tó bá dé gángan tí ń fún yín ẹgbẹ̀rún mẹ́ta. ẹgbẹ̀rún mẹ́ta eh. mẹ́ta tán <laughs> ó ṣe lẹ́gbẹ̀rún kan àbọ̀. Ah, ẹ mà ṣeun ẹwù tọrẹ máa ń la n à ní ṣe bẹ́ẹ̀ n ṣẹlẹ̀ gbẹ̀rún méjì <laughs> n ṣẹlẹ̀ gbẹ̀rún méjì. iná lọ fẹ́ mu hmm. lọ fẹ́ mu ẹ mọ farabalẹ̀ mu bọ̀ bó o sì ṣe mú bọ̀ ọkọ mọ̀ pé tiẹ̀ ti fẹ́ bàjẹ́ nù. bí mo ṣe ń wọ yìí orí burúkú ń dọ̀ láàmú. kí la gbé tí a jù tó di eléèbú ọ̀rọ̀ máa bú mi lé lórí ìtọ́kùn fẹ́ gbéṣẹ́ fún yín ni. àlọ́ ti ya wèrè ìwọ gbaṣẹ́ lẹ́gbẹ̀rún mẹ́wàá hmm. ọ̀ wà gbé fáwa ní ẹgbẹ̀rún méjì àbí kí ló ti pè orí ẹ̀ burú torí kí ni. wọ lórí burúkú ọlọ́wọ́ èlèmí náà mímọ́ náà jẹ. ṣé ẹ bá ń ṣe mọ́ ni. lórí burúkú. ẹ wọ sọ ẹja bá ti wá lọ òun rádaràda. bá a sọ́fọ́. olórí ibu ni ọ. lọ kó àwọn ará ilé yín wá. èyí tí a jẹ́ ìwọ ni làkọ́ ni kó àwọn ará ilé yín máa bú nítorí pé mo bẹ̀ yín. bàbá mi ẹ mọ̀ jọ yá ìlẹ́nu èmi mo ránṣẹ́ pé àwọn olóyè. kábíyèsí ha yìí ó jẹ́ pé òye bọ́lá ló ránṣẹ́ pè wá déédéé ó sì jẹ́yìn náà lẹ ránṣẹ́ dé kó pè wá déédéé. kásá ti wá sáàfin. torí káró ni bá sọ káró sọ mọ́ di. òye bọ́lá ọmọọba orí ọkàkẹ́ ìwọ náà dàgbà o kí ló wá ránṣẹ́ pè á fún o. ẹ ṣeun bàbá àwọn kan ló máa fọwọ́ lágbá mi lójú. Ah. yọ pàpà bó tọ̀ ni. ọ̀yọ́ dà fún tọ̀. ẹ máa ṣeun ọ̀rọ̀ yìí ni mo pe bàbá mi ni mo bá ṣàlàyé fún bàbá mi bàbá mi wá ní èmi o èmi kémi jèbù rẹ kí n fọwọ́ wọ́nú. kábíyèsí ẹ gbọ́ èèyàn fọwọ́ gbá ọmọ ọlá lójú a wà ní kóńtọ̀n wo kókó sùn kó forí lóṣù ká ó ti o ó ti o ó ti o ti o ta ló ń tàn ta ló ń tàn. ẹ ṣeun bàbá ọ̀rọ̀ lórí ọkọ àfẹ́sọ́nà mi adéoyè ni o ṣàdédé lọ́mọ olórí burúkú kan ló bá gbọ́kọ mọ́ lọ o èmi mo á dẹ́ bí mo gbé gbá wọn ò mọ̀ gbé bí mo gbáwo wọn ò mọ̀ gbé ó lóun ò fẹ́ rí mi mọ́ mo dẹ̀ ṣèwádìí lórí ọ̀rọ̀ ọmọ olórí burúkú yìí aṣọ ọmọ lásán ọmọ èèyàn lásán tí ọ̀rẹ́ ni bíi játijàti kan ọmọ tálákà ni. bẹ́ẹ̀ ni bàbá. ẹ̀gbin ẹ̀gbin ẹ̀gbin ó yọrọ. ẹ dákun ẹ mọ bínú o ojú tèmi fi wo ọ̀rọ̀ ọ̀hún ọ dàbí pé ní ọfẹ yàtọ̀ díẹ̀ o ṣe lèmi ìbá ní kí kábíyèsí kábíyèsí o ẹ pẹ fún wa ẹ kó ajẹpẹ o ìbánikẹ ẹ jẹ aránṣẹ́ sí ọkọ aláì ntí bá ń bẹ láàrin wọn tó dájà lẹ ká sì parí ẹ fún wa. ẹ ṣe ẹ̀yin olóye ọ̀rọ̀ tí ẹ rí báwọn ọmọ tí à ń sọ nípa rẹ̀ ìgbà àfẹsọ́nà lásán ni náà ni ṣùgbọ́n mo sì bóyè bọ́lá sọ̀rọ̀ pé ẹ kó náà jáwọ́ ń bẹ̀ kọkùnrin kan bá kọ̀yàn lé ọkùnrin mi náà ni ó fẹ́ ọmọ ọlá ni ẹ́. fàìtì. Ẹ wò ẹ rí ó ń fàìtì o. Ayọ̀lá. Ó. O ti bínú? N ò bínú o. Kò bínú, kò bínú. Ẹ wò ẹ abẹ ní o ọ̀rọ̀ abẹ bí tó tiẹ̀ ń bá parí ìjà mo ló wá yọjú rẹ̀ sí. ọ̀rọ̀ abẹ bí èmi máa ti jáwọ́ nínú yìí o gbà tí mo bá wọn sọ sí gbogbo wọn yọrí bọ́rọ́bọ́rọ́ ṣe bí mo bá wọn fẹ́ bá wọn parí ìjà èmi sì ti jáwọ́ nù rẹ̀. Àbẹ̀ní ìwọ náà mọ̀ tó bínú ẹ ń bá ń báyàn parí ìjà ìbínú ah. ẹ̀ ó bá wọn yanjú rẹ̀ náà ni elédùn ó sì fún ọ yanjú. Ah elédò àyàfọ ayọjú ni ẹ káàsán o ẹ káàsán o ẹ dákun ẹ dákun mo béèrè àyọkà ni. ọ̀dà náà ẹ̀ ń wò kó gbolẹ̀ tí mo jú yìí èmi sí àwọn amọ̀ yìí dáadáa o ọmọ ìlú ìsílẹ̀ mi náà kódà àwọn òlé mọ́kì bá mi kọjá níwájú gbàǹgbà. E, èmi làyọ̀ká. ọ̀dà náà látọ̀dọ̀ ọmọ ọba adéyẹ ni mo ti wọ́n ní pé kémi àti yín jọ mọ̀ bọ̀ lábẹ́ igi ọdún. àbí o ẹ wá dìde kẹjọ mọ́ ọ lọ. ìdìbò èmi rẹ jọ ń lọ yìnyín jọlọ bíi ti bù. èmi ò lè ṣe kẹta nídìí ìmọ̀ràn. ṣèbí wọ́n ní pé tí ọkọ ìyàwó bá mojú ara wọn tán alárinà á sì yẹ̀bà. alárinà rẹ ò lè yẹ̀bà báyìí o tó mọ̀ pé mi rẹ jọ dáràn ni á sì jọ tàn ni. ó yà jẹ́ ìpèjà. ó yẹ ẹjọ́ lọ.

Looking me. Yes, you get. Orí mi olóore èèyàn. O ti rádìoyè. Adéoyè bàbá bàbá Adéoyè. Àbá àti ṣe àwa rèé. Adéoyè tẹ pé bèrè mi dá. Adé Adé Adé tó bí bàbá ńlá bàbá Adéoyè òun lòún wò. Ah! Ọgbọ́n tó wí. <laughs> adé adé adé tó jadí èyí lọ òun rèé. ìmọ̀ yìí. kò ní dandan kọ́ ọmọ mi ẹ gbọ́dọ̀ mọ̀ mí ju bó ṣe mọ̀ mí yìí náà lọ gbogbo èèyàn lọ́mẹ̀kùn nínú kú lóró tí wàá ti ń jẹ ẹ jẹ́ á pa pa ẹ jẹ́ á ṣe pa pa pa wọ́n ti gbẹ́yàn ká lọ ẹgbẹ́ ni ó. ẹgbẹ́ mi wọ́n ti gbẹ́ mi lọ. ẹ jàre ẹ jẹ́ àṣẹ kankan pa kankan pa pa ọ̀dà ọlọ́mọdé òkú ọmọ kù sínú kíní tó ń ṣe yìí. ó ń fa ìdí ẹ wò ó ẹ. ìtì o. ọmọ ọba ló ń sojú ìfẹ́ méjì o. mo fẹ́ o. ẹ̀yin ẹ̀ sọ. ó mo fẹ́ o. ẹ kárí ẹ kárí ẹ máa gbéra ẹ gbéra dé àǹfààní ti wà fún yín wákàtí láti lọ fojú kan àwọn ọ̀ràn yín lé kí wọ́n lè rí i pé ẹyẹgi ogun ẹ̀bùn ìta pàrà ìta mọ̀ látọ̀ jagunjagun ti délé ẹ lọ rí káàkiri ogun fáwọn ènìyàn ẹ gbọ́ owó tí ń bẹ lọ́wọ́ rẹ inú agbo kékeré wọn ẹ gbé lọ sí bùbá ẹ lọ rí àgbọ̀n méjèèjì tí ń bẹ ti wúrà àti àwọn owó ìgbé tẹ̀lé bí wọn. Elédùmarè àjà ògbólé àti ṣẹ́gun ẹni tó bógun lọ nù wá kílẹ̀ mọ̀ tó jó bógun lọ hmm. ẹ mọ̀ ẹ torí pé kò gbọ́ràn ni ẹ̀dákẹ́dá tó bá ti ń tẹ̀lé jagunjagun dandan ni kó máa tẹ̀lé ti jagunjagun bá ń sọ àìgbọ́ràn rẹ̀ ló jó bógun lọ o. ó ń fa ìdí akápò balógun ẹ wo lẹ o ọ̀rọ̀ ayé mi ló dé ẹ wo lẹ o ẹ wo lẹ o akápò ṣe dáadáa lẹ dé mo dé bàbá òkú àtètè dé òkú ànọbọ ogun ẹ̀gbọ́n mi kí ló dé ó ah. gbọ́dọ̀ ló pa lọ́lọ́. ìgbà tó lọ sójú ìjà tí wọ́n rẹ́rìn lọ kò kú lójú ìbànújẹ́ gbẹ̀yìn wálé wá bá mi. èsè àyọ̀ká kan ṣoṣo tí mo gbẹ̀mí tẹ̀ ọmọ tí mo bí tó ṣe pé tí wọn ò bá rí ìyá ẹ̀ tí ń bá ń wà yìí ọ̀ka ń hmm. ti ń ṣe mí tán aráyé díjú wọn sọ iye oògùn náà ń kàn sómi ọ parí o wọn gbọmọgbọmọ gbé torí wọn ò bókú ẹ̀mí kankan òun yìí ò sì yà ojú mi ló ṣe jáde kúrò nílé lásàálẹ̀ ẹjọ́ náà. ó tójú o láti jẹrin ò ráyọ̀ ká. ẹ̀rọ sọnù a rí i bí ẹ bá délé mú da àwọn ẹ̀ṣọ́ sí gbòòrò àtàdá wọn wà kàn mo sọkùnrin náà ló gbé lọ wọn wà rí. àjọ bí ó gbé ọ bí eji alẹ́ yóò gbé ọ bí eji àárọ̀ bó o ní ṣogbó dáa ogúndùn ogúndùn kò jẹrí ogun wálé mo fẹ́ rí ni wọ́n jàgbá yìí tẹ kàn. máa ah. lóògùn ọkùnrin takuntakun ọkùnrin ọgbọ́n tó kọ́ tó bá ti dàwọn ẹ̀sọ́ dà sí gbòòrò ní ìsìn wọn wọn kẹrin ọlárì ọlárì ó fẹ́ mi. ẹ̀yin olórí ẹ dẹ́kun máa wò mí ràn ẹ ṣàánú mi ẹ wò ipò tí kí oyè wà nísìnyí kí wọ́n ṣe kò tó dà adéoyè ọmọ gbádùn bẹ́ẹ̀ tí ń wò yìí ẹ wò igbe àyọkà àyọkà mímọ̀ nké ní gbogbo ìgbà ọmọ mi kọ̀ kò jẹun kódà kò sùn lóru àfi dandan kó òun fojú ráyọ̀ká yìí náà ni gbogbo ìfẹ́ rẹ̀ pátápátá ló ti gbélé àyọ̀ká lórí ẹ̀ ṣàánú mi ẹ mọ̀ ní fojú sunkún ọmọ kí la lè ṣe ẹ dákun. àbí ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ kú ọ̀rọ̀ ẹyìn ní fojú sunkún ọmọ. wọn ṣe o. ẹ̀yin bàbá wa ẹ pẹ́ fún wa ẹ pẹ́ pẹ́ àárín yín pẹ́ ẹ ṣe rí ọ̀rọ̀ tí ń bẹ lẹ yìí lóòótọ́ àmọ́ gbọ́dọ̀ wòran àgbọ́dọ̀ wòran lóòótọ́ lóòótọ́ ọmọ tọhún ìṣọmọ tí a ò ṣùgbọ́n ọmọ tí a nẹ bàbá wa torí iṣu epo àmọ́ torí epo jẹ́ iṣu. ní báyìí gbogbo ọ̀nà tá a bá gbà tá a fi rí ayọ̀ ká mú wálé kẹ́mi ọmọ tiwa ó lè bá a kàn lókù tá a mọ̀ sábà yìí o. kábíyèsí ọ̀rọ̀ sọ̀nàkùn wọn lọ́rọ̀ tó wà lẹ́yìn. ẹ hmm. ẹ ti já fojú sọ̀nàkùn wo. ọ̀kárẹ̀. kò ronú kò ronú kí ni ọmọ ǹdó yìí ká ní bọ̀. Hmm. bó bá ti bójú yóò bá mú hmm. ẹ wo adé òyìnbó sí wa àbí òye ọ̀wọ́ àbó ti yẹ kó wà àlàáfíà ò sí lára ẹ̀ lórí ọ̀rọ̀ àyọ̀ká yìí ẹlẹ́rọ tèmi èmi ìbá ní bàbá ẹ jẹ́ á kó àwọn ọdẹ jáde àtàwọn dòǹgárì kí wọ́n wá àyọ̀ká jáde níbi àyọ̀ká bá wà ẹ rí i pé báyọ̀ká bá fojú kan adé adéoyè tádéoyè fojú kan àyọ̀ká ẹ rí i para rẹ̀ lọ́yà. kábíyèsí ìmọ̀ràn táwọn olóyè mi láàlẹ́ ẹgbẹ́gbèsè mi lórí o ẹ rí i pé inú olórí odò hmm. inú adéoyè ló dùn kábíyèsí ẹ wá nǹkan sí sí. ẹ káre ẹyẹ ìlú ẹ sọ lẹpẹ o ọdẹ yín ó tòrò yóò rojú ọtún mo gbé iṣẹ́ náà lé ọ lọ àbọ̀ ògbó bí. ó ti dà. bá mi dá àwọn ọdẹ àtàwọn dongari síta kí wọ́n wáyàwó ọmọ yẹn kàn fún mi ibikíbi tó bá wọlé sí kí wọn gbé déwájú mi. ọgbọ́n bí. báwo di dandan bàbá. iṣẹ́ ńlá ni. Ah, èwo ló ń sọkún tí. iṣẹ́ ńlá ni. Ah, ó ń sọkún bí olóye iṣẹ́ ọ fọkàn rẹ balẹ̀. ọlọ́run fún ọ ṣe. ẹ̀yin olóye iṣẹ́ ti di ṣíṣe mi iṣẹ́ gbogbo wa ni iṣẹ́ ti mẹ́lẹ̀. bẹ́ẹ̀ni àjọ ṣe mi. èso ò ní sinmi ìṣẹ̀lẹ̀ ò ní bá mi ṣé ti ṣe. igun lẹ́yìn ẹ jẹ́wọ́ ẹ jẹ́wọ́ ẹ̀rọ wa ẹ̀rọ wa àtàmọ̀yàn àǹkàfà takùn takùn rẹ̀ rẹ̀ orí mọ́wò òwò amọ́rí ọ̀wọ́ arí ó tún díngí ọ̀tànà gbólógbó débi ẹsẹ̀ gbé ibikíbi tí àyọ̀ká bá wà ọmọ alágbèrè ó ń gbèrè ọ̀run ẹ jẹ́ kí n rí. bàbá òkúté. kẹfẹ. káyọ̀ olè. ìpínlẹ̀ ni wá. bẹ́ẹ̀ni ó ń bá mi ṣiṣẹ́ ńlá kan. iṣẹ́ ńlá. Hmm. à ń ṣe. mo fẹ́ bá mi lọ ìlú ayégbàjẹ́jẹ́ Eh, kábíyèsí ìlú ayégbàjẹjẹ. bẹ́ẹ̀ni ayégbàjẹjẹ lọhùn eh, lókìtì lọhùn bẹ́ẹ̀ni. ó lè bá mi gbé ọmọ obìnrin kan wá bẹ tí wọ́n pè ní àyọkà. Ah, àbí nítorí ọ̀rọ̀ oyè bọ́lá. bẹ́ẹ̀ni eh. mm, ọ̀dà ìmọ̀ràn kan rèé o mm. kí tá a bá ti dán ká mm. gbọ́dọ̀ aláyélúwa nù pé tó bàbá ní ká ṣe báyìí o ká ṣe báyìí o pé ká sì gbé ọmọ náà wá fún àwọn òkú. ẹ lọ wá làmí kẹ lọ lé bàbá àyọkà gangan kẹ lọ gbé kẹrin gbé wá fún mi. ẹ dà kò wúrú a sì ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ fùfú ṣe ẹ̀kùn jíṣẹ́ dáadáa ibi tẹ́lẹ̀ rán bí kò ní jẹ́ débẹ̀ ṣẹ́gun ìjà kan máa là wá jà sọ́nù yọ jà sódì ẹ̀rọ bá bá ní. mo ti mọ̀ èyí tá a ṣe ṣe ṣe tá a fi gboyè. mo jẹ́rìí mo jẹ́rìí rẹ̀ mo jẹ́rìí rẹ̀. tábà á ti ń gbé bọ̀ á gbé wa sọ́dọ̀ yín níhìn ni tẹ́yìn náà fò gba ara yín rí báyìí. mi ò fẹ́ rí rárá rárá rárá ẹ mọ̀ gbé lọ nínú túbú ni mi fẹ́ rí rárá ẹ bá sì ti ń gbé nínú túbú kẹfín. káfíń. kẹfín. àfín irú gbogbo ń tẹ̀lé yìí ṣe dáadáa a sì fún ẹ eh, á fẹ́. Hmm. orí rẹ ni kíni mo lórí rẹ ni kíni orí ẹ ni kíni orí wo ló orí wo ló gbé wáyé ayé. adíjú gbogbo náà irú àhámọ́ wò lè kí ló máa ń wá débi ọ̀wà yìí kí ló gbé débẹ̀. okùn ti lójú sòrò ogun ti lójú sọ. ó ṣe é tọ́wọ̀ yìí. ìjọ sẹ́lẹ̀ ìlú pàpọ̀ ẹ̀kú ẹ̀kú ilé ẹjọ́ tó wọ̀ pàpọ̀ lọ́wọ́ kù. ẹ̀kú èyí o ìgbàlejò owó aláta òbí ọ̀run ẹ̀pá àbọ̀ lójú ẹ̀fọ́ àtẹ̀jì ẹ̀pá àbọ̀ lójú ẹ̀fọ́ àtẹ̀jì ẹ̀pá àbọ̀ lójú ẹ̀fọ́ àtẹ̀jì ẹ̀pá àbọ̀ ẹ̀pá àbọ̀ ẹ̀ máa tó wá ẹ̀ máa tó wá. tó bá sínú bẹ́ẹ̀ ni ó ti wù rẹ̀ lójú. wá gbéra báyìí kó lọ ọdún àyè gbà mí. ṣé wọ́n bọ́ sẹ́sẹ́ tó mú? pààyàn kó náà dá lọ́wọ́ lọ́wọ́. ẹ sì yẹ sóńgbé. ẹyẹ sáàrin ìlú ẹ lọ bọ́ba. ẹ kẹ̀tọ̀yẹ̀ dá. ẹ jẹ́ kí gbogbo aráàlú ti mọ̀ wípé wọ́n ti ṣe ẹ̀dùn ọ̀wẹ̀ wọ́n máa ṣubúlẹ̀ fún àtàwọn títí tó máa jáde láwọn. ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ìyè ọjà ń bẹ̀ èdè burúkú ọ̀rọ̀ ìrè burúkú ọ̀sẹ̀ ń bẹ̀ èdè o. ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ẹ̀yin ẹ̀ sọ hmm. ẹ̀ wá lọ jíṣẹ́ ńlá yìí ẹ lọ sí ìlú àyè gbà mí báyìí ẹ wọ inú ìlú náà lọ àmọ́ tẹ́ ẹ bá ti gbẹ́nu bodè ó ní nǹkan tẹ́ ẹ ṣe iṣẹ́ ńlá lẹ́fẹ́ lọ rèé ṣe ń lu àyè gbàgbé nítorí odidi èèyàn lẹ́fẹ́ lọ rèé gbé wá ibi tó léwu ló sì wà tẹ́ ẹ bá ti dẹ́nu bodè wọn hmm, oògùn kan náà ní kẹ́ẹ̀pẹ́ ò pé afẹ́fẹ́ ìgbé nǹkan lẹ̀ fún mẹ́ta padà. ẹ̀fúùfù lẹ̀lẹ̀ kì í gbé nǹkan lẹ̀ kó gbéra. bí tẹ́ ẹ bá ti bára yín ẹ má jẹ́ kẹ́gbọ́ báyìí hmm. iṣẹ́ náà kẹ́sì ṣe ní òyege kẹ́ ṣe wálé fún mi ẹ̀ta kankan. oko lọ sí ìdí àtùpà olójú mẹ́ta kó ká wọn sì jẹ títí wọn fi dé ìlú náà. ọgọdọgùn lóògùn abẹ́ o. jákúnládé. mi sí ọgọ. ọ dàbí ìlú là ń wò báyìí. èmi náà ti mọ bẹ̀tà àti kọjá lẹ́bù wọn mọ̀ nípa àti súnmọ́ tòsí ìlú. iṣẹ́ bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe ẹ̀fún ìlẹ̀lẹ̀ kì í ṣe ìtàjì ẹ̀kọ́ gbéra. ẹgbẹ́ ń pa ẹ̀ ní ní ìsìn ló jẹun ní ìsìn. kárọ̀ lè yọ. kárọ̀ lè yọ ẹ kárí ẹ kú ọ̀rọ̀ lu ṣé ò fún yín wàhálà. ẹgbẹ́ ajá ń jòlè ajá ń jòrò kò tó bẹ́ẹ̀. kò sí wàhálà. ẹnlẹ. n ṣàn ti bọ̀ láti ẹ̀yìn lọ́hùn. ẹnlẹ. ẹ wá o tí mo fẹ́ bá yín sọ yìí ẹ jẹ́ ọwọ́ yín létí o pàápàá jùlọ ìwọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín o ẹ mọ̀ yẹ̀ wò o ẹran ẹran ni o ọ̀hún kí ni ṣé mò ń purọ́ mọ́ ọ ni. Ah, èyí ń ṣèṣì ni. ọ ṣèṣì ni ẹ má jẹ́ yìí ò ṣèṣì o ẹ mọ bó ṣe jẹ́ o ẹ mọ̀ bá yàrá ni ṣe omi ẹ̀rọ ẹ mọ̀ tọ̀ ni. kọ́dà lẹ́yìn ibi tó ti wà yìí lẹ́yìn èmi nìkan tí mo lè fọ́ kàn wò tó ti yé yín ó sì níwọ̀nba tèmi náà lè ṣe mọ́ nígbà rí déédéé tí yín tẹ́ bá ṣe èmi èbínú àbẹ́mi àmọ́ bínú. bẹ́ẹ̀. ẹgbẹ́ kìíní mọ. a ti ṣẹ̀ṣẹ̀ fi ata sínú. àmì náà ti ń gbọ́ ẹ̀ ṣáà ti kíní rẹ̀ wò. kíni sórí rẹ ògún ọ̀fẹ́ máa sùn. oorun báwo oorun. Ah. Ah. Ya ah. fẹ́ máa ṣe lówó ẹbí rẹ̀. ọ̀nà búlágbà. ìbàjẹ́ ọmọ náà mi lè kú ìṣòro àwọn wà nù túbú. inú lebo. ó wà nù túbú bí. ní ọ̀pá ẹ̀yìn méjèèjì. ó wà nù túbú. ẹ rèé bóyá mẹ́nu ògiri. ẹ rèé bóyá mẹ́nu ògiri ẹ rèé wò. ẹ bóyá mẹ́nu ògiri ẹ rèé wò. Ah! rí ah! kò sí bẹ́ẹ̀. ẹ rí ah! kò sí túbú. títà ayé yín fọ́ gbò. ẹ gbò gbò ayé yín lọ fọ́ ọ̀ya. ṣe mí lọ fẹ́ rẹ fẹ́ mú ṣùgbọ́n náà nídàjí yìí ara fún mi ara fún mi. ẹ kú ìjókòó bàbá. ọ ìyá bá ń bẹnu fáwọn èèyàn mi ó mu ẹmu ẹmu ẹmu kẹ ẹ sí ẹnu bò ni. òkú gbẹgbẹ ọmọkùnrin ẹlẹmu sí òsì. mọ bá wí ẹ mú ìwọ tó yóò dà fún wọn tiẹ̀ ojú la rí tó ráwọn obìnrin ojú tẹ́ fi bá fi ríran gbà mí ẹ fi tẹlẹ bẹ́ẹ̀ ni à ń pè wọ́ à ń ń ìwọ ń fẹnu bí ọ gbẹ̀yìn. èyí ò ń kọ́ èyí ò ń kọ́ gbajúmọ̀ àwọn àkókò owó ẹyẹ ló ń ná owó ẹyẹ ló ń ná o kò sówó ẹyẹ kò sówó ẹlẹ́yà lápò rẹ owó ẹyẹ ló ń ná. yẹ da bẹ yẹ wọn fèrè ṣe ẹni pé fàájì òde kì í ṣe tààbọ̀ fàájì òdìdí làásì lónìí ṣe mátà yìí àmì ìwẹ́jú o wọ́n wẹ́jú àwọn ọmọdé àbí màá wí pé owó ẹ̀yẹ mọ̀ náà wọ́n máa pé òṣòwò ẹlẹ́yà lápò mi ẹ wá gbọ́ o owó tó wà ń dọ́wà lẹ́yìn tó pín o owó gidi pọ́nbélé ni ẹ̀ ń kálukú yín ẹ sí ẹnu fún ẹ mú ni kẹ ẹ mú tẹ́lá yín lọ́rùn ẹ má fẹ́ fẹ́ mú un ṣe bẹ̀ mo fà yí ẹ lẹ́ẹ̀mọ́ rà. tó o ti ẹ̀rí ètò ìwòlẹ̀ ń pọ́n wẹ́jú ẹ ń bá ti rójú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ṣe yọkíyọkí báyìí ah. ọmọ pé èèyàn lásán káwọn eléyìí. káyọ̀dà bá kí ló dé kí ló sí lẹ́kọ̀ọ́ bòlówó sọ̀rọ̀ báyìí ná nígbà mo kó àwọn àlejò wóde yọ wa máa wẹnu sí aláàánú sọ́ra rẹ kọ́ lè pé bá dùn yọ ọ̀rọ̀ rẹ kó nu ọ̀rọ̀ mi sọ fún ọ. wò sówó àpò rẹ̀ ní àpò rẹ̀ lọ a olùsímọ̀sòro múrin o. ó sì rògbà ní o. abọ́ máa wò ronú òpònú tí ń bá mi rò tó wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ ni. dó tó sí ìran bàbá rẹ kan lọ́ra kalẹ̀. ẹ wo bí ẹ sọ kínní kan fún yín o. ẹ ń bá lówó ló mú o. èmi bí mo ṣe wà ń èmi ojú la rí ojú nìkan kọ́ la rí bí mo ṣe wà ẹ́ gbogbo ara la rí ni o. ẹ ń bá jẹ́ràn lè máa sọ búburú ọ̀rọ̀ èmi ò náwó dojú alẹ́ mi ni owó tí bọ́ọ̀lù kíbáyé lọ kíbáyé níbi ìlò dalẹ́ ni owó náà ò ní sí lọ nílé tèmi kí ni díṣe yín ah, ẹ̀yin nìkan mọ̀ máa fẹnu rẹ̀ dáadáa bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ o àjọ gidi mọ̀ gbà wọ́n sì ná tán ni tẹ́ ah, dandan wọn fi kọ́lé ni àbí dandan wọn fi rọkọ̀ kí ni. bàbá ẹ má dá wọn lóhùn bẹ́ẹ̀ tí ń wò wọn ìjẹkújẹ wọn mọ̀ jẹ́ wọn ọmọ yìí. àwọn ah, fún un tó wá sọ yìí ìwọ náà ti pọ́n mẹ́ta yìí ọtí ẹ̀dídì mẹ́rin ẹjọ́ lọ nílọ sùn pẹ̀lú mi lónìí. ẹ fi mú bẹ́ẹ̀ owó àpò yín lèmi nílò. owó àpò mi ló nílò. owó àpò yín ah, kémi tajà mi kí n gbowó tèmi. èyí tó sún àpò ò nílò rẹ̀. èmi ò nílò rẹ̀ o. ọtí da ẹ wo òun kálukú tí ó mu kákó fàájì lọ bòmí ìbọn lọ́nà tó lọ́nà wọn jẹ lára wa lọ́jọ́ o ẹ má ṣe bá màá lè mi. o ah, ah. ah, ti ya o ti ya ẹjẹ a máa lọ. alo o ti ya ẹjẹ a máa lọ. o ti ya ẹjẹ a máa lọ. Ah, ọlọ. Gbajúmọ̀ ó ti ń pọ̀ jù bá ó ti. Lọ́jẹ́ ló máa ń dùn. Lọ́mọ àti lọ́mọ àti ìyá mú Ẹ ṣeun bẹ́ẹ̀ ja àbùbù tán ṣe wà ní omi eh. bẹ́ẹ̀ lè yin àbùbù tán bẹ lórí ẹ̀fẹ́ ah. àbùbù tán lómìnirin yìí ẹ wo sẹ́sọ̀ tó kàn fún yín tẹ̀rí eh. ká máa. wo o kí ẹsẹ mu kíní yìí ń tẹ lọ́wọ́ mi. mo bá gbàdọ̀ tẹ̀rí ah, ah. mo fẹ́ sòfin mo fẹ́ sòfin fún gbogbo wa. ní òní o kò sí pé kíní kankan ẹnì kan kò gbọ́dọ̀ lọ́bìnrin kan o fàájì ilé ààyè pẹ́ni eh, a lè yí máa sùn bá gùn mí ẹnì kan kò sì gbọ́dọ̀ dìde tọ̀. ọ̀dà ìmọ̀lọ́wọ́ dàbẹ́. ń ọ̀tọ̀ mo kàn fẹ́ jo díẹ̀ náà kẹ́ni dín bẹ́ẹ̀. ojúlari ojúlari ojúlari sọ̀kalẹ̀ wá wá bá wọn sọ̀rọ̀. ojúlari sọ̀kalẹ̀ wá. arúgbó àlọ́ wa di pidánpidán kalẹ̀ báyìí. ẹ máa bọ̀ máa bọ̀ káwọn máa bọ̀ máa bọ̀ wọ́n dà fàmí sísàlẹ̀ ń gbàdọ̀ fàmí sísàlẹ̀. ọwọ́ mi ò tó bẹ́ẹ̀ wò lé dán fa. ẹ ọ àbí wọn sọ̀kalẹ̀ wá. ò tí ì sanwó ìyá ẹlẹ́mu gan-an. ilé ni ó ń fa ìdí ẹ wò ẹ rí ó ń fa ìdí o ọmọ ọba ló ń sojú ìfẹ́ mi. ẹ tún bí lẹ́ẹ̀kan sí kò ń ṣẹ̀yìn lẹ́ni kí n wá dúró yìí lọ́nà ẹ̀bù ń bí. <laughs> Ah, ah. ọ̀nà ẹ̀bù bò ó débi ń pé ebi ń gbà tá a jọ fira lẹ̀ a ní ojú òde àlọ́nà odò a sì ti wá káàkiri ọ̀nà odò gan àárí ọ àwa dé yìí náà sìn wọ́n sọ fún wa pé ẹnìkan ní ojú òde ńlọ́nà ẹ̀bù táǹbọ̀ sọyún. ẹ̀yin lẹ́mọ̀ rìn rẹ̀ gbé tẹ fẹ́ rìn kí. kò sí nǹkan kan mọ́ ní tó bá ti yá kan kì í tún pẹ́ mọ́ ẹ̀já máa lọ. Ah! <laughs> gbogbo sẹ́tẹ̀ mi bá wọn ṣe lánàá gbogbo rẹ̀ náà sanwó rẹ̀ fún mi. ilé ṣiṣẹ́ ìyá kankan. àbẹ̀mí kí a làwọn ọkùnrin wá ṣe inú ẹbú. wọ́n wá àyànfẹ́ wọn wò ní wọ́n wá àyànfẹ́ wọn àwọn olólùfẹ́ wọn lọ́wọ́ bẹ̀ wò. jíjú ra wọn lọ iṣẹ́ oríran ni ó yàtọ̀ sáwo ṣe. iṣẹ́ mi náà máa ń lọ ní ẹ kú oko. Eh, kò sí. ẹ wá gbé kànú àbẹ̀wá roko pé òsì bẹ́ẹ̀ pẹ́. òun pọ̀ ẹ̀yìn adébẹ̀gbẹ̀ ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bí ọ. Hmm. mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ rẹ ni. ìbéèrè. Hmm. àwọn bàbá wa ní àtàrí àjẹnàkú wọn ní ìṣẹ̀rù ọmọdé gbọ́ kí n túmọ̀ rẹ̀. ìbéèrè wo lẹ wá ń béèrè lọ́wọ́ mi ṣé mi la ni àbẹ́ yìí ẹ̀yin ló yẹ kẹ́ ẹ mọ̀ dáhùn rẹ̀ tó bá dàbí ẹni pé ilẹ̀ bá tú tí gbogbo ẹ̀ wá dúdú bìrìmù bìrìmù tẹ́ tóorun bá fẹ́ máa wá kùnyẹ̀ tóorun kùnyẹ̀ kí ló yẹ kéèyàn kẹ́ni. ọwọ́ ẹni orun bá ń kùn tí ò sì sídìíwọ́ kankan hmm. yóò sùn ni. ẹyin débi pé hmm. ìbéèrè kan mo fẹ́ bi ọ léèrè hmm. tí ènìyàn kan bá yàgbẹ́ tẹ́nìkan wá tẹsẹ̀ bọ̀gbẹ́ ọ̀hún dákun ǹjọ́ onítọ̀hún ṣó lè rìn dáadáa mi bẹ́ẹ̀ mọ̀ pé gbé ò léegun ìgbé ò léegun àmọ́ o kò sí bẹ́ẹ̀ yóò ṣe tẹ̀gbẹ́ mọ́lẹ̀ tí ò ní tìrú. ìyíùn ni pé kò yí ọnu o. bẹ́ẹ̀ ni ah, eh, yóò sùn ni. mo sọ bẹ́ẹ̀ náà. Hmm, kò yí ọ. ṣe dá a lóhùn sọ tó sọ àbá àti ìpè ni. sọ ọmọ àpá ẹ̀ tí ì pè gbogbo òlù ni kábíyèsí ni n bá sọ̀rọ̀ ẹ̀yin tí mo sì ń wò yìí ìlú ò tí ì pè. aláàgọ́ ọba ẹ kí n gbogbo èyí tẹ́ ẹ wá ń ṣe ní ìsìn ta ló tún kù tẹ́ ẹ̀ ń retí ọkùnrin dúró obìnrin dúró ẹlẹ́tún kò búrú ẹni tó bá wá kù ń gbà náà. ẹ̀yin aláàgọ́. mo ń jẹ ọ. wí wọn ní wí gbogbo wa tó ń wò yìí gbogbo wa la lóko tá a lọ. <laughs> ìwọ lẹsẹsẹ sọ̀rọ̀ lóòótọ́ lọkùnrin dúró obìnrin dúró lóòótọ́ ni àmọ́ mo gbọ́dọ̀ rí ojú ẹnìkan ọ̀kanú yín kí ni kójú yín pé o. etí yín mélòó. ẹ kí lẹ fi ń ṣe. kábíyèsí ìlú wa ni sọ fún yín kí pé gbogbo àjálù ti ṣẹlẹ̀ nílùú wa kò dùn mọ́ àwọn nú àwọn tí fẹ́ ṣètò bí ìlú ó ṣe tí ìlú ó tùṣẹ́ wọ́n wá ní sọ fún yín o olóko kan ò gbọ́dọ̀ lóko ọlọ́nà kan ò gbọ́dọ̀ lọ yẹ̀nà bẹ́ẹ̀ sì lẹ́nikẹ́ni ò gbọ́dọ̀ lódò lọ pọnmi ẹ bá wa kọ tí ikún sọ̀rọ̀ kábíyèsí ọba lòun fi mú rẹ̀ fún àlùgẹ́ta mo wíire àbí ìwíire. Oh! àwa la ní kí adéoyè kí ọ wà níbi ọ̀rọ̀ kan fẹ́ sọ hmm. ìyálòde ni wọ́n fọ̀rọ̀ kan tó lórí létí. ìdí ọ̀rọ̀ náà ló ní kí á ní kí adéoyè náà wà níbi hmm. ẹ jẹ́ kó ń gan fún ara rẹ̀. ìyálòde. ẹ sáwọ. adéọpẹ lórí òkùnkùn lórí ọ̀rọ̀ adéoyè ìṣeré ló jẹ nǹkan lóye kí n bá sọ̀rọ̀ náà hmm. ọmọ mi làbákẹ́ mo fẹ́ kí adéoyè kó fi sáyà. kọ́ fọmọ rẹ sáyà. bẹ́ẹ̀ni kábíyèsí. ìyálóde mo ṣe mo dúpẹ́ o. òun wá ìdùnnú adéoyè. òun wá tèmi náà mi. adéoyè náà ló sì kúkú wá yòókù. adéoyè. kábíyèsí olúwa mi. adéoyè lòun fẹ́ kọ́ ọ fi ọmọ ń sáyà. olúwa mi. ó ní ọmọ ọ̀fẹ́. olúwa mi mi ọ̀fẹ́. <laughs> wọn ò fẹ́ kí ló dé olúwa mi wọn fẹ́ kábíyèsí rán gbogbo yín iṣẹ́ yìí olóyè pé kẹ gómìnà fún mi. bóyá àwọn iṣẹ́ tí mo rán wọn kàn á ń wà. ẹ ẹ gba tó bàbá. ọ̀fẹ́ àti jẹ́ pé ọ̀fẹ́. ntọ́ba náà fẹ́ òní kó o ti yá pọ̀. èmi ọ̀fẹ́ ọ̀fẹ́ olúwa mi wọn fẹ́. ìyálóde. owó kábíyèsí. wọn ní wẹsẹ fọmọ rẹ tí èèlò ọkọ. ntọ́ dáa ló ṣe o ilé rẹ náà sì máa dùn ọ̀gbọ́n mi ọmọ tí ń bẹ lọ́kàn wọn yìí ojú ẹ̀ la ti ń sọ yìí ọmọ tí ń fẹ́ tẹ́lẹ̀ wọn bóró la rò pé òbò ti tìpọ̀n mẹ́wù ìfẹ́ wọn ti jiná jù tẹ ẹ bá fẹ́ bá ń ṣe kí ayọ̀ rẹ̀ ó lè tán kún ẹ̀yin olóyè ẹ̀ wára yín jọ kẹ́ ẹ da àwọn èèyàn gidi sílùú tí wọ́n lè wá ọmọ yìí kàn ebi kò kú kò nù ẹ̀hìn ẹ̀ wá ń wá. ọmọ tí ìyá ẹ̀ sì ń sọ yìí ìyẹn kan yáyè tí. ó lè yáyè èyí wọ òwú mi ìyá pápọ̀ fẹ́bẹ̀rẹ̀. mo ti gbọ́ òkúkú ni fi tọrọ kò ní ráre wọn ò sì ní wẹsẹ fún wọn tó rọgbọ. ó ń fa ìdí. ẹ máa wò mí ràn ni. ẹ̀yin àgbààgbà ìjòyè ẹ má da kábíyèsí dọ̀rọ̀ yìí. Ah, ṣé ń gbọ́rọ̀ lókun lẹ́nu ẹ̀yẹ ẹ̀yin òbí ṣe máa sọ̀rọ̀ báyìí náà ah, ṣé látìgbà tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ta ló sùn ta ló wọnú gbogbo wa rí. ọ̀fẹ́ máa gbogbo lójú kábíyèsí ọ̀rọ̀ àṣẹ. ẹ má bùyà lóde ìbẹ́ ẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ obìnrin ẹ ti gbàgbé bí wọ́n ṣe ń sọ ní màmá. ẹ dákun ẹ dákun ọ̀rọ̀ yìí ò fẹ́ẹ̀ fi gbogbo ara yé mi o ẹ dúró kí la ní kí adífálọ̀ wá sí yàn ẹ̀ mẹ́bí nítorí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ náà ni àbí àwa tún à ń fa àsámà pàfin ládùúgbò àrùn fúnra wa ni. nígbà yìí lè gbé adífálà wá. àwa la pé èyí tá fi mọ̀ wípé àwa náà ò sọ àwo a ò sì dá inú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. ẹ ṣeun ìlú ò ní bàjẹ́ ẹ pè mí wá lóòótọ́ àmọ́ gbogbo ìgbà tẹ́yìn tí ń sọ̀rọ̀ ẹ ìfọ̀rọ̀lọ̀ mi àmọ́ báyìí ẹ ti fi lọ mí báyìí. ẹ kábíyèsí mo fẹ́ bi yín léèrè ọ̀rọ̀ kan. ǹjẹ́ ẹ rántí àjọsọ èmi ní ìpìlẹ̀. ṣé aláwọ̀ ojú bá ń bá ọ̀dà ẹ ṣáà wo ọwọ́ àlàáfíà yìí. kábíyèsí àlá ńlá lẹ́la òwe ni àlá ọ̀hún sì pa fún wa pẹ̀lú àlá ọ̀hún kì wá ń lọ pé ká kíyèsára ẹ rí ó ń pé ọ̀dádá má torí mi dá ṣẹ̀gẹ̀dẹ̀ má torí mi ṣẹ̀ dífá fún Ọ̀rúnmìlà ńjọ́ tí ń bẹ láàrin òṣìrì ọ̀tá ẹ rí nígbà tí Ọ̀rúnmìlà tó ń bẹ láàrin àwọn ajogun gbogbo ń ló dá ifá yìí wọ́n wá ní ẹbọ ní kóru wọ́n ní kóru eku lẹ́bọ kóru ẹja lẹ́bọ kó sì rú obì àbàtà wọ́n ní kóru eku méjì olùwérè ẹja méjì abiwẹ̀ gbàdà rú obì àbàtà tó gbó káká kó fi ṣe ètùtù. ẹ̀rí ètùtù ọjọ́ kìíní ọ̀hún ilẹ̀ yìí náà ṣe fún mi ṣáàrí tí ń bọ̀ yìí ó lágbára o ẹ̀yà ṣe ètùtù yìí bàbá wa mú eku méjì olùwérè tá a mú ẹja méjì tá a sì mú obì àbàtà tó gbó káká tá a bá pa gbogbo ẹ̀ pọ̀ kábíyèsí ọmọ ọba ni ó bá wa gbé ètùtù ọ̀hún lóríta. oyèbọlá. bẹ́ẹ̀ ni. Mm. ṣe ètùtù oríṣiríṣi ńláńlá lẹ́yìn èyàn àti pa màálù àti pa àgbò àti pa àgùntàn. àwọn àwa ní eku eku olúwere méjì ẹja àrọ méjì àtòbí àpò ṣé yìí yóò mọ dà lúrú báwọn. Ah, ah, kábíyèsí ẹ bá mọ̀ sọ bẹ́ẹ̀ àtúntò mo sì kí làbúrí adé o ẹ bá mọ̀ sọ bẹ́ẹ̀. Ah, àṣẹyìn lẹ ti ń dà wá láàmú láti ìjọ yìí ẹ ẹ ṣe dà pàápàá. ẹ gbà mí kábíyèsí. adifala ṣé kèé pẹ́ jù. mọ̀ ṣe o ọ̀rọ̀ yìí dùn mí. Ah, mo gbọ́ nǹkan ìwọ nìkan kọ́ dùn ó dùn àwa yìí náà tó ṣe ń pe ní ó níye ẹ̀mí tó ti sọnù eh, nílùú wa yìí eh, títí dàsìkò yìí eh, ọ̀rọ̀ nǹkan burúkú ni ìbá ṣe ń pe ní olóyè kan lọ dánwó ẹ̀wò lásà ẹ̀wọ́ ní tí tí tí tí ìbá fi kú tí ìbá fi kín ah, kódà o kábíyèsí. ọ̀dà kì í pẹ́ jù tí ìlú bá ti mọ̀ páwọn ó ṣe. kì a ó ṣe ìlú ó ṣe. ẹyin ṣe ṣe ọwọ́ ń tẹ ewu náà ni. eku méjì olùwérè ẹja méjì abiwẹ̀ gbàdà tòun àgàdà méjì tó bá gbó káká. lọ́ba tán. a ṣe é. ọ̀dà kábíyèsí bẹ́ẹ̀ bá wá ṣe kò yàtọ̀ sí bí mo ṣe kà á tẹ́lẹ̀ o bẹ́ẹ̀ gẹ́lẹ́ là á ṣe ṣe. má ṣe. oyè bọ́lá. ó bàbá mi mò ń bọ̀ o. Ah, káàdì ọmọlá káàdì. gbogbo òdu ló pè ọ́ wọ́n sì láwọn fẹ́ gbéṣẹ́ pàtàkì kan lé ọ lọ́wọ́ kò sì gbọ́dọ̀ ṣe é. bàbá mi kò sóhun tẹ́ fẹ́ kí n ṣe fún yín tí èmi ṣe fún yín ọ̀tàn tó bá ti gbà fóun ó ṣe é á wà á mú eku méjì olùwéré ẹja méjì ábíwẹ̀ gbàdà tó ń tí ó bi àbàtà méjì tó bá gbó káká ẹ̀rí bàbá wa pa ìtùtù yìí pọ̀ tán Oyèbọ́lá ọmọọba ni ó sì gbé bẹ́ẹ̀ ni èyí ọ̀wà gbé lọ oríta kò wá sí oríta tó gbé kà nílẹ̀ yìí tẹ́bọ̀ ò ní fín tètùtù ò ní gbà o. ọtán. lẹ́bọ̀ bá fín lẹ́bọ̀ bá dà ní gbogbo àjálù burúkú bá lọ pátápátá. ọ̀tàn. bàbá ìyàwó gan-an rèé o bàbá yọ̀ká nígbà tó ní ilé ìdẹ́ndẹ̀ lé kí ló dé tó pé kékeré náà wọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ọkàn wí ni inú dídùn ní borí yá wa. kí ló dé. ò ṣe ah, ọlọ́mọ mọ̀ dúpẹ́ o níjọ́ aláyé ti dáyé hmm. bọ́mọ ẹni bá fẹ́ lọ ọkọ sílé ọkọ bá bá ti dájọ́ ìgbéyàwó láti wá ẹran láti wáṣu àgbàdo ile baba àyàwó la á ṣe tá a mọ̀ sọ. bẹ́ẹ̀ni. tó bá jẹ́ bàbá àyàwó tí ò ní nǹkan tó ọkọ lè ràn lọ́wọ́ ká ti mọ re ìfín lọwọ ọjọ́ òní. Hmm. irọ́ o ajúnilọ́fọwọ́ lágbàá lójú ọba ní ká máa kó gbogbo ìnáwó bọ̀ láàfin èmi wá dákú rẹ tẹ̀mọ́dé tí ò lò lọ́kọ́. bàbá àyọ̀ká tó yẹ kọ́ ọmọ ọdún pẹ́ lọ́wọ́ ńgbà kan fẹ́ràn ni o ti rẹ́ni gbọ́n ní kọ́ tó ti gbọ́n gbénu kọ́ ọmọ ìjà yẹn ló kù ó má jẹ ntọ́ jẹ. àwa tó ń wò tájọ́ rẹ̀ rẹ̀ wọ̀nyí gbogbo àlàwà jọ wú dáadáa rú eléyìí ọmọ pé ńgbà tí ọmọ tiẹ̀ ti fi ọmọ ọba wọn ìwọ ti dànù ọba nu. wọ́n ti ẹ̀ káre wọ́n ní kí sùgìdì ọmọ bá parun lọ́mọ àgbẹ̀ fi ṣẹra wọn léèbù irú ọmọ mi bá bímọ ní ìsìn tó bá jàjà jọkùn bọ́ bá wù fẹ́ Òdùmarè kó tó di pẹ̀lú àwa ikú wọ́n lè jáwé oyè lé lórí wọn gbọ́dọ̀ ọba. làwa náà bá máa gógì ọrùn àbí inú mi wá ọlọ́run bá ń fọ̀rọ̀ dojú ti ẹ̀yìn ọ̀rẹ́ mi ẹnjọ́ tọmọ mi ní ayọ̀ kakọ́ wálé ẹran kan inú wọn ń dùn wọn ń pọ̀ ọmọ rẹ ti sán lọ bí ẹyẹ hmm. àṣebá kú ìṣe ọ̀tán àṣeṣe kù. ẹ bàbá ayọ̀ kan sátẹ̀mí náà. ayọ̀ bá mi ìwọ kọ́. ọjọ́ tó dúró lọ́sẹ̀ tó sọ. ẹ bò wà ní báyìí. mo fi adúró dà yòókù mọ́jì ọjọ́ mi rẹ nìkan. kò ní dáa káyọ ọlọ́ọ̀kan wọ́n pọ̀ àwọn onímbọ̀ yìí ẹ já yọ ọ̀pọ̀ èèyàn ní bọ́lọ́jà àṣèlú ìgbà hmm. géńdé ní sọba lé dọmọ ọba nígbà tí a bá pọ̀ ọmọ gbé ènìyàn lásán omi tí mo bá bójú wẹ̀yìn tí mo rẹ́yìn mi inú mi á ara mi á yá gágá ń wájú jẹ wá. ẹ ẹ tó bá ṣe bí ẹ̀kọ lógbólógbó ìbá ṣẹkọ tútù. ó kú o bẹ́ẹ̀. bàbá rí mẹ́mẹ́ bí ó sì ṣe rọ́bọ̀ ni kò sẹ́ni tí ọ̀dà ń bẹ̀. bí lọ́lẹ́ àná rẹ. ẹ̀yin olóyè mi yóò yẹ yín o nǹkan rẹ̀ lẹ́ẹ̀ máa ṣe o tí wọ́n bá ń pẹ́ ènìyàn láṣọ mi mo gbà torí n tẹ ẹ dánwò láti àná yìí yàtọ̀ sí tàtẹ̀wá ó tún jọ mí lójú lórí àwọn ọmọ mi. olórí olórí ẹlẹ ọdà ọdà ẹkú náwó àná ẹlẹ ọkọ ìyàwó. ọ̀tún bá ń ṣàdúrà fún ọmọ rẹ̀ yóò yẹ yín o ojú ò ní yín tì o ẹ ní tẹ o ẹ ilé ìgbín ìgbóná ilé yín ò ní gbóná ẹ bá kọ ẹ bá bo ẹ bí sun ẹ bí wálẹ̀ ìbejì lẹ́ẹ̀kínní ìbejì lẹ́ẹ̀kejì ìbejì lẹ́ẹ̀kẹta ìbejì lẹ́ẹ̀kẹrin ìbejì lẹ́ẹ̀karùn ẹ wà á fìdò wú lé. kábíyèsí. Hmm? ṣé ẹ rí i pé ojú olórí ojú wọn ti yàtọ̀. ẹ rí i pé tèmi náà tún gún ah! un. adéoyè ọ ti dáa báyìí ah. ọba kọ ọba bu inú mi dùn kàbíyèsí olórí mo kí yẹn kú oríire o oríire yín ò ní dìbàjẹ́ o. ọmọ bá yọ yí ọkọ ní yẹ. ẹ ṣe mo dúpẹ́ yẹn ẹ ká.